Yes. Ah. láti bo. Ah, èmi ni iṣẹ́ ìrántí ojú mi ni. ẹ ah, ẹ eh, eh, madam ṣé mo ní kájà àwọn ẹrù yẹn. ẹ máa ẹ máa kó bọ̀ ẹ máa kó bọ̀. Eh, ẹ méjà ẹ méjà ọ ń bọ̀ ẹ ṣe sùn náà wọ́n lọ́wọ́ aṣọ wọlé ní òní. bẹ́ẹ̀ni sà. aa ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́ ẹ mo gbàgbé kí n bí ọláwọn béèrè kan. ok sà. dákun ọkọ ẹ ń kọ́. ó wà ó wà níbi iṣẹ́ báyìí. iṣẹ́ kí ló ń ṣe. iṣẹ́ ìjọba ló ń ṣe. ọmọ tó gbà owó kó tó dé. ẹ bíi six bọ́ ibẹ̀ ń nọ̀sẹ̀ díẹ̀ títí náà ó máa délé but ibi ìbàyẹ̀ ó nọ ọ̀sẹ̀ ju bẹ̀yẹn lọ o títí ten si eleven ló máa dé tí ò bá sí hold up. ten alẹ́ sí eleven ni yóò mọ wọlé bẹ́ẹ̀ni tí ò bá sí hold up. Ah, tí ò bá sí hold up nù tí hold up báyà mọ wọlé bíi twelve one kankan. bíi twelve one ah, bẹ́ẹ̀. ẹ ní lè gbé bí. kí ló dé sà. Ah, mo sọ fún yín tọ́tẹ̀ wà aago mẹ́jọ lèmi ti géètì yìí ẹ má kò sí problem ẹ má wọrí sà eh? èmi máa ma bá ṣí. sí kí ni gate. ọwọ́ jẹ́ géètì báńkì. àìrọ́ o kọjọ́ o ẹ ń lè gbé bí. ẹ jọ oh. a ti ṣe send off ní church o. ẹ padà sí ah. sending. ẹ jọ sọ. wo dáadáa dúró mọ̀ ń bọ̀ ẹ dúró náà ẹ méje dúró. ẹ dúró wọn ń bọ̀. ẹ mísísí. ẹ lẹ́. Yes sir. ẹ ngbà envelope tí ẹ mú wájú òní nù. kí ló dé sà. owó yín nínú ẹnu ẹ. kí ló dé. ẹ ẹ nílé gbé bí. kí ló dé. sẹgbọn ẹ kà ó pé o. kò ní kí ló dé sà. ẹ nílé gbé bí agbẹ́jọ́ lèmi ti géètì lẹ́mí. àlẹ́ má wọrí máa bá a ṣí tó bá dé twelve. wọn ì bá yàn sí èmi lèmi tí mo fi kọ́kọ́rọ́ wọ kò sẹ́nìkankan tó lè jáde kúrò nílé láago mẹ́jọ alẹ́ ẹjọ́ wa sì wọlé kọ̀ wọlé mọ́nú. ẹ tiẹ̀ jẹ́ npọkọ mi kó wá kẹjọ sọ̀rọ̀ sí ọkùnrin sọ pé ẹ jọ ọ ẹ dúró sà ó máa bá yín sọ̀rọ̀ sí i bẹ́ẹ̀ ni sà ọ̀dà ọ̀yà pé máa pè é sí i dádì ọkọ ẹ máa gbà mí báyìí kí la máa ṣe bó máa kẹ́rù lọ ẹ jẹ́ pọ́ wá kí ni gbogbo ilé báyìí ah, ẹ jẹ́ pé ẹ jẹ́ pé. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣé ọmọ yín ló fẹ́ gbalé ní abẹ́yìn gangan. <laughs> rárá èmi ni èmi ni mo fẹ́ gbalé. òun kọ́. àbúrò mi ni àjọ máa gbé náà ni. Ah, irọ́ àbúrò yín rè dọ́tà rẹ mo pè é. Ah, rárá o. <laughs> Ah, kí ló kọ rẹ. tóbi lórúkọ mi sá. tóbi bó o àti ìyẹn lọ́yẹ̀ kọ́ mọ́ jẹ́ tóbi yìí níwọ̀n tó fẹ́ lẹ́bi ayé yìí ọ̀dà ṣébi tí ẹ wò sọ́tẹ̀ lọ́rùn. bẹ́ẹ̀ sá ọ̀dà èmi wá lófin àwọn òfin tí mo ní ni pé ṣé ẹ rí bí géètì lè ṣe wà yìí tí n bá fẹ́ sí láàárọ̀ aago mẹ́fà ni màá sí táago mẹ́fà ọ̀bá lè sí géètì yẹn tó bá da aago mẹ́fà kálukú ọ̀wọ́ kó gbọ́ nǹkan jẹrẹ lọ yóò lọ wá ní tí ó jẹ tó bá ti wá da aago mẹ́jọ lálẹ́ màá ti géètì yẹn mi ò rí n tó lè ṣẹlẹ̀ tí n fi ní ti laago mẹ́jọ bẹ́ẹ̀ yẹn ní ìbáṣọ́ rárùn tí èso ń rìn kùnrin tó bá ẹ jáde látàago mẹ́fà láàárọ̀ tó bá dagun mẹ́jọ yẹ kó wọlé kó mọ̀ pé Ọlọ́run ní pín àlùbáríkà. bẹ́ẹ̀ sà. kí ló dé ṣẹlẹ̀ ní mo fi lé sí géètì náà nídàájí lẹ́yìn before kì í sísì tó lù kódà béèyàn bá sick sẹ́fẹ́ gbọ́ wọ́n yà máa rọ́ mi lé lórí ni. ẹ ẹ dadi hmm? ẹ má bínú sá hmm. ṣé hospital wà nínú compound yìí. ah hospital bó o nígbà tí ẹ rí i pé mo kọ́ báràkì ibi èsì dọ̀dá ń báràkì ẹ ti rògùn lé ẹ ní okay sir. síìsì eh, àárọ̀ ni mò ń tí mo mọ́ sí géètì éètì alẹ́ ni màá sì tì í pa. kò sí wàhálà sà eh. gbogbo ẹ ló bá wa lára mọ ah, sà. Ah, ìṣẹ́ta bá ti ṣe látàárọ̀ dàgbọ́ mẹ́jọ kó lọ́ọ́ fà àlùbáríkà sí i eh, bó ti jẹ́nu nígbò lẹ́wàá sanwó. tábà ti bọ́ta ń sìn máa sáré lọ sí bank so máa padà wá make payment rọlẹ̀ sà. ọ̀dà yes sir. Ah, kẹ́ ẹ tó lọ ẹ dá ọkọ yín ń kọ́. <laughs> mi ì tí ì máa rí sà. mo fọ́ ẹ ì lọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni sà. Ah! àwọn èèyàn mọ̀ wáyé wá o. <laughs> mi ì ṣe oníranù sà. Ah, ọ̀rọ̀ ránù kọ́ ah, bẹ́ẹ̀ ṣe wà ṣọ́pìrìtì nìyí kí lẹ̀ ń sọ yìí àtẹ̀ntì ọ̀nà jà àtẹ̀ntì òsì wíńdò ṣọ́pìn wọ́n wà wọ́n mọ̀ jẹ́ ìwò lẹ́kọ̀ọ́ kan nítorí bá dáa ṣọ́pìrìtì ọ̀dà kò sí wàhálà. ẹ ṣe gan sir. ọlọ́run mọ̀ sọ wa. ọ̀dà àwọn ọmọdé ti ń rọ̀lẹ́. ẹ ṣe àdúpẹ́ sir. ọlọ́run ló ṣe mu ẹ pẹ̀lẹ́ ẹ rọra o ẹ ǹlẹ́ o. ọlọ́run mọ̀ jẹ́ alẹ́ kékeré ẹ sàn ò tí ì máa rí visita. káàárọ̀ o ṣe dáadáa la jí. dáadáa lẹ́yìn náà jí o. a mọ̀ dúpẹ́ fọlọ́. ẹ̀ ǹlẹ́ náà. kí ló ní gbogbo yín wá wúlò tẹ wá nǹkan báyìí. inú tí ò dùn olówó rẹ̀ ni ó pa. ìjà agbọ́n bá gan tètú báyìí ó kù sẹ́jú méjì. ẹ̀ẹ́d ìṣẹ́jú mẹ́ta ẹ jẹ́ àdúgbò mi kó fi mẹ́ta pé mẹ́ta fi pé. tó dẹ́ka sí ìlú mi. ẹ mọ̀ pa aago bára mu tẹ́lẹ̀ mi ti lù aago aago ftv lè nílò lagos state. mẹ́nu ò Ah, Màgò ní eyín mẹ́lù títọ̀ dòwò màlù sọ jáde ní. Ẹ ago ẹ ti mọ lára. Ẹ gbọ́ sẹ́ẹ̀tìfì ló sẹ́ẹ̀tìfì ló gbé ni àmúlò ìyọ̀ wa gbé ni. ATV nìkan ló láago ah. wèrè mo ní bí kejì àgbo. O yé mi tó. Tánlékun tánlékun nínú ilé lọ́dọ̀ yín kí ni ti ń ha o. Ayé lè gbàgbé màá bẹ́ẹ̀ wá ya wèrè. Ṣàṣe sòrò ṣe sòrò fẹ́mi ara yín àìmọye ọmọ tí wọ́n fi ehoro sìnkú wọn rè ehoro. sùúrù jàre wàá fà á wàá fà á ẹ fà á yẹ kẹ fà á wọ́n jọ já o ẹ máa lọ. ọkọ mi jẹ́ àlọ́ jẹ́ àlọ́ jẹ́ àlọ́ ń là gáàgò wọn lórí wo bí ṣe ń wò mí. ẹ ti o ti wọn lóbìnrin ti ẹ pọ tó pọnlẹ ní ẹran lẹta wa. àbá mi ṣe ń fà á lọ. ẹ ògógóró rè é òun rè ń tàn gẹrẹ yìí. Ah, ah, ọ̀dà ẹ máa lọ ẹ máa lọ ọ̀dà ẹ lẹ ọlọ́wọ́ sọ wa o wọ́n sì wà á wú lẹ́nu sáà gbọ́dọ̀ bá ti ṣe bọ́ ọkùnkùn pé ni tó ti lé ni wọ́n sì wà á wú lẹ́nu bí olóògbé ni tó jẹ kẹ́míkà lọ bàgá gòrò pamọ́ torí alẹ́. òwúrọ̀ la máa ń ṣílẹ̀kùn ilé wa ṣótẹ́ lọ́rùn ààbò máa jáde bàbá onílé lónílé tẹ́nàntì ìgbà fọ́ọ̀gá ẹ̀ tó bá lọ gbé mùsí lálọ́ mo máa ṣá ẹ mọ́ ta nìyẹn. àjọkẹ́ mọ́mì ọkọ mi jọ sáré wa bá mi ra irú. ẹ kò sírú lè ní. èmi náà mọ̀ bó ti tán mo lè rà sí ṣọ́ọ̀pù lọ́sàn-án yìí o sì mọ bàbá yín pé kò ní jẹ́ ẹ̀fọ́ tí ò bá nírú má pẹ́ ọkọ mi má pẹ́ o òun ló ń dá mi dúró òfin ni ṣó fẹ́ bẹ́ẹ̀ òfin ni ṣó gbà bẹ́ẹ̀ òfin ni ṣó fẹ́ bẹ́ẹ̀ òfin ni ṣó gbà bẹ́ẹ̀. àmì àtàwọn ẹ̀mí ṣáà àtẹ̀mí àti gbogbo wa náà àmì ṣáà ìsìn mi mọ̀ pé ẹ ti ti géètì àjọkẹ́ ni mo rán kó lọ bá mi ra rúwá ó dẹ̀ ti lọ ti ṣe díẹ̀ mo ṣàgbọ́ tó ń gbá géètì gbàgbàgbà ló wá pè mí pé ẹ ti ti géètì. géètì ayé àbí dọ̀rùn. géètì lè mi bí. ẹ ṣe ọlọ́ra rúntà ń bẹ́ ta. ó wà ń ta irú tí a fẹ́ fi rò fọ yín o ṣé bó oúnjẹ lẹ jókòó tẹ fẹ́ jẹ tẹ ló ti pẹ́ látẹ̀kan irú yẹn ni mò ń fi style dúró dè. ẹ lọ rò fọ bẹ́ẹ̀ ẹ má fi rú sí lónìí ọmọbìnrin. ọ wá aago ni. aago mẹ́jọ ṣe kọjá àṣẹjú méjì ni. èyí ju ẹni sí lóra aládàra fẹ́ǹsì kó lọ sùn bì kan. ọmọbìnrin kó lọ sùn bì kan. tán bá lọ bá alájọṣepọ̀ pẹ̀lú tipátipá ńkọ́ ọmọbìnrin tó ti bàlágà. sọ fẹ́ gbọ́ bí ìyá rẹ bá wá bí ìtọ́jà náà mi láago tó kọjá yìí ibi tí wọ́n sùn nù. Rafael Rafael Atọ́lágbé o ti ń ṣetán àti tẹ́ báyìí ìyá tèmi o ti ṣetán àti tẹ́. mọ̀jẹ̀ àbọ́lọ́mbà débi láfta yìí tìta ni ó wà káwọ́. èmi mọ̀ pé ọkàn jẹ́ráfẹ́ẹ̀lì ni ògbọ́ lọ́n gbọ́ ògbọ́ lọ́n gbọ́ sí kọ́ lọ́n jẹ́ kẹ́mi rè ogun ọ̀nà tí ó gbàgùn dà báyìí. ọwọ́ ta ló wá wà ah, ṣe bóúnjẹ ló ń lọ sí wá yẹn eh. máa bẹ gbogbo ẹkútẹ lé sí i. ẹni tí ọ̀dẹ́ mi ò lè gbẹ̀mí ẹ. mú àtàrà ẹ jẹ ah, èmi ò bẹ́ẹ̀ rojọ́ mọ́. Eh, kéne ibo bábù kọ́kọ́ ah. bábù kọ́kọ́ bábù kọ́kọ́ rafael mo ní kọ́kọ́rọ́ ta wà lẹ ẹyọ bẹ dà. ìwọ bàájì àjọwà yìí dàkọkọ ma. mo tún fún mi. kí ni ọba àjẹsà. ìwọ bá balùmọ̀ àgbàyà ni ẹ máa jẹ́ ka ẹ gan àgbàyà ni ẹ máa jẹ́ jẹ́ kí ni ìta tó takú síta bí ọmọ ìta ó gara síta ó jẹun ìta. Ah, hello babe eh, ah, ṣé o wà ń lé because mo ti wà lọ́nà ilé ẹ báyìí o ah bá ṣe ń bi ni nìyẹn o mọ́mì ló rán mi nírú ẹ ó dẹ̀ by that máa fi délé wọ́n ti ti gate ó dẹ̀ mọ̀ pé tí ó bá ti di bóyá bíi eight or eight thirty báyìí dáàdì máa ti gate ni wọ́n ṣe ti gate mọ́mì nìyẹn mọ́mì gò mọ̀ kọ́ tó fẹ́ ṣe báyìí sọ ọ̀dọ̀ mo fẹ́ wá sùn túnjí mọ̀ ń gbọ́ tiẹ̀ o. wọ́n pè mí lílé láìpẹ́ ìní wọ́n ní bá mi kú. irọ́ bàbá dáadáa. wọn ò sì sáré. ikú ò máa rẹ ẹ fẹ́ bá náà kó kó suwa fún mi jò ní ni. àyàn kó suwa àtàn tó kẹ̀gẹ̀ wá fún yín. ee tí mo ní wọ́n dẹ̀gẹ̀ padà èmi èjẹ̀ gẹ̀ pẹ́ẹ́nà ní jẹ̀gẹ̀. ẹ jẹ́sù ẹ jẹ́sù fún yàn. ee mo jẹ́sù mo tó fi dídùn dùn. ee àmì. ní jẹ̀gẹ̀. Ọlọ́run fojú òkú ọ̀run o Ọlọ́run tẹ̀sán fẹ́ rẹ o tí a náà ní tí ìyá báyìí o ọ ah. wá fẹ́ yọjú lé. mo fẹ́ yọjú lé kẹsì àmọ́ wo àsìkò tí ó kú báyìí nísìnyí kò sí nǹkan kan lọ́ọ̀ mi hmm. kò sí hmm. wọ́n wọ́n wọ́n wọ́n yín mọ̀ pé wọ́n wà báyìí nísìnyí. Ah. ikú ìdágbére fún yẹn ti máa ń bọ̀ ah. ọ̀pọ̀ yabelo ń jò ní ìkọ̀sọ́ fún yabelo pé òun mú yabelo lọ gbogbo tẹ́tí mẹ́lẹ̀ dàrú ni ṣé ẹni tó bá fẹ́ kó ẹ kó wọn sọ pé ìjọba ìlú òun ó kú òun ó máa arrange gbogbo nǹkan ṣe dúró ní bàjẹ́ hmm. ah, ikú hmm. ikú la pé hmm. ah, àlìmúntù gíláńgó wá. Ah. tó súnmọ̀ sí pé ọ̀la ò ọ̀. kò sú ọ̀fẹ́ nìkan kan bẹ́ẹ̀ ni. lálọ́ọ̀dù téèyàn fi ọ̀rọ̀ ẹkú sùn báyìí ó lè lọ kọ́lọ́ mọ́ ti jẹ́ ọ̀yá mi nù lálọ́ọ̀dù ni ọlọ́run jẹ́ mi mi ogun bí iye tó bómi ikú la pé oh. ikú tó pa síkírù ah. bó ṣe wọ́ọ̀nù ikú tó ikú pa kẹ́yìn náà ni kọ́lọ́ mọ́ ti jẹ̀jẹ̀ ayọ́ báyìí. àmín àmín fún báyìí kódà owó ọkọ̀ tí ó gbé dọ́là lọ́wọ́ àlọ́ mi báyìí a sì ní wọ́n bá a dáwó kínní a dáwó pósí kò sí nǹkan lára mi báyìí. Ah! ọmọ dáadáa sì ni ìwọ náà so n tẹ́mi sọ fún ọ ni pé sórí ilé lọ yìí má fi gbogbo gbogbo tó wàá fi jẹ́yàn láyé tó wà lọ́mọ pé mo fẹ́ sòkú mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o àwọn òpònú kan ti ṣe bẹ́ẹ̀ jó ni tó yẹ kí wọ́n bára wọn bí tí ọ̀yẹ́ wọn bára wọn ni so ti yọ ìwọ̀n gbátágbá rẹ bá ká ni kò ṣe so ti yọ jẹ́ n bọ́ wá séńjì díẹ̀ ah, ìwọ ní èso ọmọ bẹ́ẹ̀ ọmọ dáadáa ni ó jì ẹ̀gbẹ́ sí ní dáadáa gẹ́gẹ́ ṣe láà máa wù ni ah. ọlọ́run má jẹ́ kí ọlọ́jọ́ tẹ́ǹtì tiẹ̀ mọ́jà tẹ́ǹtì lọ́tọ̀ o. àyìn tí ẹ ti ta tẹ́ǹtì báyìí. Ah, ibi táwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ bá jókòó sí ni kóun náà jókòó sí o. a ṣe ṣàkíyèsí agbá ẹ náà lọ ń gbà wọn bí bàbá ṣe bí ọjọ́ kẹjọ. eléyìí gan-an kí n tẹ̀lé ọ̀rọ̀ five thousand náà. Ah, ẹ wo ẹ ní wáyé tì. àmì ọlọ mi yọ o mo fún ọ ni. ẹ fún mi ni mo fún ọ ni. a tí inú ní bàjẹ́ àmì àmì àní fún ilé ìsan fúnra pẹ̀lú ọlọ́ àmì ọlọ́ àmì ọlọ́ ẹ ṣeun ẹ ṣe rí tí bá wá dán nísìnyí tá a bá ti ṣe òkú bá mi tán tó bá di pé wọ́n pín ọ̀rọ̀ ogún hmm. gbogbo àwọn aṣọ tí n bá mọ̀ pé yóò ṣàìsí yín àti fìlà orí àti ti eh, àwọn páwọn báyìí tẹ̀ mọ́ wọ̀ nígbà yẹn kú wa àwọn àbúrò bàbá rẹ wọ́n ti kú tán ni. irọ́ kò sí ẹni tó lè tó lè wọṣọ bá mi nù wọn o. ẹ kó fáwọn bára. irọ́ ẹ̀yin mọ̀ pé àti bá mi kíní kan náà lẹ́jọ́ ń wọ̀ ní sáìsì kan náà nìyí. ìwọ sì máa wọ̀. ire mi bá wọ mélòó lọ́wọ́ ara tàmí ni wọ́n wọ sọ̀rọ̀. ó gbé báwo ìdíkà sọ́ọ̀bù wọn bọ̀ tó mọ́ ni. irọ́ o irọ́ o. mo kàn ṣe ń lóore ni ìbí iná lẹ́sẹ̀ mi lóore owó ní ìsìn. ṣé bàbá rẹ tó kó sọ wá fún mi jò ni. ẹ hàn ni. ṣé bàbá rẹ lásọ gidi ni. ah bá mi lásọ o àwọn léèsì gidi àwọn òhò gidi. ẹ lọ kó sódò ẹ eh. eh, kì í ṣèmi ní màmá wọ ẹ ṣeun o ẹ ṣeun pẹ̀lẹ́ eh, o. adéwálé mi mo dáadáa mo sọ fún ẹ pé kó o fọkàn balẹ̀ àbí mo sọ fún ẹ mo ní kò sí wàhálà ṣebí ilé wa náà ló ti wọ̀ ẹ́ àmọ́ wá gbọ́ o bàbá wa lè dé kó máa bí ẹ pé ṣé mi àti ẹ ríra rí sọ pé òrí mi rí pégbà àkọ́kọ́ tá a máa ríra náà ni. àtàdérí ah, máa ó máa béèrè ọmọ ìlú wo ni ẹ́ bó ti wọlé ti pẹ́ wo orí aago rẹ̀ ẹ̀ Fatai mo kọ sí àti nọ́mbà rẹ̀ ẹ̀ ọ̀dà ẹ mọ̀ nílẹ̀ ẹ káàbọ̀ ó jayé ẹ kú ẹgbẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ kú àlejò sẹ́mi mojú ìsá sọ́wọ́n bàbá ẹlẹ́bùn bọ́ńkọ́ yìí. òun kọ́. mo rí tó dirun ni o ṣé ń gbá bọ́ọ̀lù ni. ó ń gbá bọ́ọ̀lù kí wọ́n á lo orúkọ tí yín o. adéwálé lorúkọ mi dáadé. Hmm, adéwálé. yes sir. ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ eh, iṣẹ́ ìkílẹ̀ lẹ́yìn ṣe gan. Um, importer and exporter ni mi sir. importer and exporter tó lówó ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo ni ọ. ọmọ Ọ̀yọ́ ni mi dáadé. Ah! ojú pàṣẹ kẹrẹ ọmọ àti gbà. bẹ́ẹ̀ni. wọ́n ń bolówó kókó gbowó hmm. wọ́n ní kí wọ́ọ̀kọ́ da tiẹ̀ lẹ̀ hmm. àṣekúlẹ̀ bá àdìjà kúlẹ̀ bá àdá pọn kọ́ máa lé jẹ́rẹ́ mi ò lé di ti ẹ̀jẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni ah! ọmọ kú tí kò gbọ́dọ̀ pa. ọmọ àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe. ọmọ òfò tí ò gbọ́dọ̀ ṣòfò. <laughs> ọ̀rọ̀ yóò kánjú. bàbá mi ò kúrò láàfin. Hmm, bàbá ti ń travel hmm. wọ́n ti ń lọ Canada hmm. kódà wọ́n lọ London bọ́ bá dá àfin tó bàbá skimẹ̀ lọ́rùn alẹ́. dádì. àwọn orí kì í ṣèwọ tí ń kọ ṣá. Ah, ah. ẹ pẹ̀lẹ́ ẹ ẹ̀yin ni kẹwàá bọ̀ sọ̀rọ̀ báyìí káwọn ọjọ́ tí mo mọ fámìlì wa kí a ṣe introduction ọwọ́ yẹn nìyẹn kù sí. bẹ́ẹ̀ ni wọn à á sọ yẹn àmọ́ ó dáa mọ́ ṣe kọ́kọ́ wá mọ̀ wá ẹ̀ mm, kò ní dáa káwọn má wàá mọ̀ àwa mm. kó tó dijọ́ ta máa ní kó máa kó fámìlì bọ̀ àbí kí lè rí sí. wà á lọ́jọ́ mọ ẹbí wa ń kọ́. Mm. ṣé o náà sáà ni. bẹ́ẹ̀ ni sà. àìkú omi omi tán ká tó máa kígbe òtútù o ẹ pẹ̀lẹ́ ẹ kú àlejò. a kú àlejò. ẹ̀yin ni ibi ẹ ti rẹ́yìn tẹ́lẹ̀ kó tó di pé wọ́n rí mi <laughs> bẹ́ẹ̀ yẹn ni obìnrin èmi ò rí rí o àṣẹjọ ah, ah. ń rí fúngbà àkọ́kọ́ náà nígbó adéwálé ṣàríra wa rí. àpàdé rí dájú ẹ. kò sí nọ́mbà rẹ lọ ọyà fún nọ́mbà rẹ ẹ fún ẹdá náà jẹ fún ẹjọ jẹun ilé lọ wa o. ẹ̀yin ò ní gba nọ́mbà. ẹjọ kọ́kọ́ máa pè àyàwó náà kó tó máa pè bàbá ọkọ kó tó máa pè bàbá àyàwó ẹ ńlẹ ẹ fún oúnjẹ oúnjẹ o ẹ fún lóúnjẹ tó bá lọ kó jẹ mọ o ọ̀dà ẹ pẹ̀lẹ́ ẹ lẹ ah ẹ ò mọṣẹ́ tí mo ti ṣe é ebó mọrú èèyàn tó o ní. ṣùgbọ́n ẹ ṣe mọ́ kó pẹ́ sí ọ̀rọ̀ yìí. àmì má fi ìyàjọ mọ́ mi. Ah, ọlọ́run ṣeun. aláàtì ilé ìwé wọlé ni ó sì ń tún mú lẹ́lẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ra ṣẹ́ńdì. olówó orí mi àkú oríire òní àkú àlejò àkú àlejò ọlọ́run fà báyìí kàṣí. àmín àmín àmín àmín mo dúpẹ́ ẹ ṣé o ọlọ́run lọ́pẹ́ tó ṣe àjèrè wọn o àmín ọlọ́run lágbára lọ́wọ́ ọlọ́run àmín o ògbọ́jọ́ tá a bá dá fọjọ́ ìyàwó ayọ̀ ló máa bá wa àmín àmín àní ṣe é nà sàré àmín ọlọ́run wọn ní dìde ìṣẹ́jú kan fún wa àmín ọlọ́run ṣe àwọn ọmọ wa tó kù àwa ṣojú ẹ̀mí wa àmín wọn ní ṣe fún wa nà sàré àmín ẹ ṣé mo dúpẹ́. Mm. ọ̀rọ̀ onílé rédíò nàìjíríà ni wọ́n ti máa ń ṣe fógráàmù àbúrò ló mọ́kọ wálé ọ̀ wá bá ẹ̀gbẹ́ ẹ̀ náà sọ̀rọ̀ kó nu ọmọkọ wálé ilé obìnrin mọ̀ pẹ́ sùn ọjọ́ ń lọ. máa bá a sọ̀rọ̀ àmọkọ wa àmọ́ ó dá mi lójú pé kò tí ì rẹ́ni tó tẹ́ lọ́rùn tó bá fi lè rẹ́ni tó tẹ́ lọ́rùn á mú wálé ẹ mọ̀ pé téèyàn bá fi sùúrù ṣe téèyàn bá rọ̀ṣì náà rọ̀ṣì jáde náà ni. ẹ wo ẹ wo kíní kan ò sí níta tó dáa ọkùnrin tí bá mẹ́ta ni kò mú wálé ẹ jẹ́ àtòdodo ọ̀sẹ̀ nǹkan gidi mẹ́ta mọ́ ni ní tó bá mú wálé kódà kọ́ mọ́ dáa àwọn alábàtúnṣe yóò bá ní ká ní àwọn tàǹtà ní làǹtà. tó ah. dẹ̀ ni ẹ rí i sọ̀rọ̀ oh. torí mo rántí pé ńgbà tí mo mọ yìí náà lọ lé ìjọsìn ẹ ṣe é rí. kí ló ṣẹlẹ̀. ṣúlọ ni mo pa ni. pé kí ni. ṣé ìyá mi gbà kí n fi ọ ni àbó rántí wọn ni tí ìbáṣe pẹ́lẹ́pẹ́ bàá mi kọ́ lọ́n bá ń fọ̀rọ̀ kẹ́wọ̀n tán ní kí n fọkàn balẹ̀ àwọn apọ̀ láṣẹ lára àwọn aṣọ ẹ̀dẹ̀ yẹn pàtàkì pàtàkì. ṣé wọ́n mọ tèmi ṣe fún bàbá rẹ ni. kí ló ṣe. kò lè yí ọ kí ló jámọ́ gbà náà ó jámọ́ nǹkan kan àbó ọ̀ràn tí mọ́ ni bàtà ẹyọ kan ṣòkòtò kan àtàwọ ẹyọ méjì lọ́mọ inú mọ̀ ń bẹ lára rẹ̀ jíyìn ẹyọ kan àbó ọ̀ràn tí mọ́ kí n mọ́ rán létí òun náà kọ́ ló di pàǹdà mọ́ mi lọ́tò tó sọ rẹ̀ di jánítọ̀ tó ń ti géètì ilé kiri. ẹ zákun ṣé kí mọ́ ti lé géètì ilé mi ṣé kó lè ọ̀ka mi mọ́ lé ni jọ́mọ̀ rẹ̀ ọmọ ọkọ̀ wálé sọ fẹ́ gbọ́ kó ṣe fọganáìsà àtúnṣe pé wa mọ̀ pọ̀ táyà mọ̀ mọ́ tataya tó ti yọ fi ilẹ̀ yìí tún sọ fọ́ ọkọ rẹ gan pé ìwọ ìwọ bá kọ́lé o ti géètì rẹ kọ́ mọ́ wà títì ni orí mi kọ́ àyà mi kọ́ ó lè mọ̀ wá ká ọmọlé hmm. ilé gate náà tì bó lè bá fẹ́ ọbẹ̀ kò ní wọbẹ̀ àbáyé nìkan ṣe ń yọ ọ lẹ́nu. Hmm, jójó wa ni kò wá rí jíjẹ jójó wọ bí kọ́mọ ọmọ kọ́ wá lọ́kàn mi ẹ fẹ́ jọ wèrè lẹ̀. múra sí i ń bọ ọlẹ ló bọ débi tó dé wa oúnjẹ yìí náà ni ìfúnlọ́run oúnjẹ yìí náà ni. oúnjẹ ni o hmm. olùyẹ̀kú ní ṣe gbogbo dáa ní ẹ̀pin ni. Daddy! Mommy! Mo mú máa sùn báyìí kiri ọlọ́run. Ah, mo sì yan olókìndẹ̀ padà wọlé tí wọ́n ti sáré sí. Ó dàbí pé mo ò sínú ilé. Daddy! lè padà síbi tí mo ti ń bọ̀ o. dádì. ẹ ló mú mi mú wọ́n ń ta wọ́n ti ti bí ètí mi. ẹni tá a lè fi. ó wà lẹ́nu géètì báwo aago mẹ́jọ ti kọjá mọ̀ pé àbáyín máa tètè géètì kódà oúnjẹ ẹ̀ ni mo fẹ́ bù yìí èmi rò pé o fẹ́ sùn sọ́dọ̀ ọkọ ẹ̀ ló tètè géètì o sì mọ bí ẹni tó ní. sí ò sí kí ló ṣẹlẹ̀. Adédoyin ni ó wà lẹ́nu géètì. lẹ́nu géètì bò. géètì wà ń sàgbé. wàá gọwọ́ ẹ̀ bẹ lẹnu géètì kọmọ lọ dọkọ ẹ. ṣé bóyá ojú yín náà ló ti mú ọkọ wálé tó sìn lọ láìpẹ́ yìí. Eh, after eight lawa kọ́ lọ́ọ́ dọkọ ẹ kọ́ lọ́ọ́ bẹ́ẹ̀. Ah. Adédoyin ṣé o ti gbọ́n tí bàbá yín sọ ah, ah. èmi ò fẹ́ wàhálà ẹ̀ ọjọ́ ayọ̀ wà lẹ́ni padà sọ́dọ̀ ọkọ ẹ̀. ẹ bá ń gbóúnjẹ. kò ní bínú wàá máa bọ̀ láàárọ̀ ọ̀la ṣé o ti gbọ́ máa bọ̀ láàárọ̀ ọ̀la kò ní bínú. mo ní o bá ń gbóúnjẹ tí mi ọ jẹ àbí kan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ má bínú. ọwọ́ àtàlà aago mẹ́jọ kọjá ọjọ́ ó sin ọkọ rẹ̀ lọ kọ́ mọ bọ́kọ ẹ̀ lọ́lé wọn kú ti múra wọn àti dá wọn mọ̀ mọ́lútọ́ yọ kéde ìdùnnú alápàtà ni. ó dà à ń pè kìnní mo jọ bá adédọ́mọ lọ níṣẹ́ pé mo ti di inú rẹ̀ ọmọ dùn ní ọkọ rẹ̀ náà tó dirun bí àkọ́bí Ṣàngó inú tiẹ̀ náà ọmọ dùn ní ìsinmi ẹ̀bí oúnjẹ bá ń gbó jẹ́. mo kún gbọ́ nǹkan tó ń sọ ilẹ̀ ti ṣú báyìí ṣe bójà tó lóko ránṣẹ́ ni ẹ tó bá dọ̀la ilẹ̀ ti ṣú torí tiẹ̀ náà mo ṣe wà ń bí ó yẹ kí n ti wọlé lọ sùn aago mẹ́sàn-án ti fẹ́ lù ó dẹ̀ rẹ̀ mí díẹ̀ ẹ́ẹ́ fọkànbalẹ̀ ẹ kí ló fẹ́ kí n ṣe báyìí. ẹ lọ. ah bàbá wa sí <laughs> jẹ́ n pè é padà ẹ káàbọ̀. ẹ dákun bàbá ńkọ́. wọ́n ti wà nù ilé láti sùn. Ah, ìyá múri ní rọbí ó ti wá pé ọkọ rẹ̀ níbi iṣẹ́ ọkọ rẹ̀ wà ní náìtì ó wá ní káwọn ọ̀rẹ́ wọn wá gbé wọ́n ti gbé mọ́tò sẹ́nu ọ̀nà báyìí ẹ dákun ẹ bá pẹ bàbá kí wọ́n wá sí gẹ̀ẹ́tì torí Ọlọ́run. bàbá wa sí o ẹ wá aago ni aago mẹ́sàn-án ti fẹ́ lù ẹ mọ̀ pé bàbá yìí ò ní sílẹ̀kùn ẹ mọ̀. èmi náà wàá bá wọn fúru rẹ̀ rí ẹ dákun ẹ bá bẹ̀ wọ́n wọ́n dáhùn ah, àwọn náà sá bàbá ni wọn kò sí ni wọn wọn bẹ yí aláboyún ẹ lọ lọ pé wọn wọn iṣẹ́ èèyàn bẹ́ẹ̀ ní tí ìfimọ̀ wà lẹ́yìn wọn gbogbo gbà ni ọmọlúwàbí ni wọn. ẹ ǹ bàbá Wàsíù náà dé báyìí wọn sọ pé. kò lè tètè gbogbo tó o fi ọmọ ẹgbẹ́ kókó kẹ́ni sẹ́mi lẹ́gbẹ̀ẹ́ jáde kíni kíni bàbá Wàsíù ṣe kíni láago mélòó ṣe é wá go ni ẹ ṣe má ṣe bẹ́ẹ̀. ẹjọ́ ṣe é ṣe o. ojú sàmú ẹ jẹ́ àlọ́ jèrè ẹmú kọ́kọ́rọ́ dání à ẹ jẹ́ wá lọ sílẹ̀ kò ṣé kọ́ ọmọ kó kú sílẹ̀ tó ń bọ̀ lónìí. ẹni ló pé yẹn lọ́rùn ọ̀tọ̀ ni tí wọ́n pè ẹjọ́ ṣe. ṣé ìwọ tá a gbó sọ ni ibi títí gẹ́ẹ̀tì. wọn ò lòdì àṣàlátù wọn ò lòdì ẹgbẹ́ wọn ò sì lọ sóòru àní fẹ́ rọ bí o fẹ́ bímọ. ẹjọ́ bímọ nù lé kí ni mo gbọ́dọ̀ sọ kí ni mo sì gẹ́ẹ̀tì láàgó bẹ́ẹ̀ láàgó bẹ́ẹ̀ sàtìkọjá kò ì kọjá ó kù bí ìṣẹ́jú mẹ́wàá. àjọ péjọ bá aago mẹ́jọ kùn ti géètì kí ló dé tí ẹ̀mọ̀ mi máa wà mí ni. alẹ́ lè yàtọ̀ èèyàn fẹ́ bímọ bẹ́ẹ̀ là ń wúlò múra kankan kankan ṣé o fẹ́ ká dáràn ni tó bá lọ kú sí wa lọ́rùn bá. ọjọ́ kò lè kú àbí bẹ̀yẹ ni ó bì àbí yẹ ni ó bì kò lè kú ẹ̀ fi lẹ̀ òun ló sì fẹ́ bí màánù níta ni ó gbẹ̀bí rẹ̀ pẹ̀lú bí lùsẹ̀ rẹ̀. ẹsẹ̀ kí gbẹ̀bí ewúrẹ́ wẹ̀ gbẹ̀bí àgùntàn àìdúró sí wo ìbímọ sójú ọ̀nà ni ọmọ tí bá bí ojú ọ̀nà ni ọmọ ìpìlẹ̀ àbí ọ̀nà. ṣé ewúrẹ́ lè léyìí ni. èébí lẹ̀ yóò bímọ wẹ́rẹ́ ni. ẹ máa ẹ máa ẹ máa fẹ́ gbogbo mo máa wà lẹ́yìn yín o eh? ṣe pé gbogbo àdìmọ́ máa wà lẹ́yìn yín eh? Eh, ẹ bẹ èso orí yín o. máa wá sí o máa wọ́jú yín o máa ẹ máa sí lẹ́yìn mi máa wọ lọ́ọ̀ni bẹ lẹ́yìn mi ẹ bẹ lẹ́yìn mi ẹ sọ mí lọ́ọ̀lá dùn ọ̀wọ́ ẹ máa gbé gíníkàlá láti lè yẹ ẹ ọlọ́run alátìlẹyìn mi ẹ bẹ́ẹ̀ lọ ìfẹ́ yín lẹ́yìn mi mọ́. ẹ ti já sáfù ẹ máa ń dẹnu pé kò síbi tẹ̀ kí ní láyé ẹ ti lọ London ẹ ti lọ Amẹ́ríkà ẹ ti lọ Canada ibì kan bẹ tẹ̀ ẹ ti lọ. níbo kóòtù wọn. ẹ sì débẹ̀ báyìí. níbo níbẹ̀. ó gbé wọn. mi ní fi bàbẹ̀. ẹ ní lọ kóòtù tẹ̀ ìdẹ wọn. mi ní fi bàbẹ̀. wàlá ìtòbìnrin ìbá ṣe kú wẹ́n fún yan fisa bẹ̀. sáré yín wọnú gírímà rí ẹ. ẹ wọlé ẹ sì kú síbí mo ṣe wẹ. gbogbo mọ́tò màlúù láyé nínú bá kú láti má wọ́n fẹ́ bímọ ẹ̀. kò bí mọ́tà. aago mẹ́sàn-án. kọjá kò bí mọ́tà. mo mà dáràn lọ́wọ́ arákùnrin alágídí kàyékàyé náà kí wọ́n olówó olówó aláìní làákàyè wo ni wàá fẹ́ ìgbà yìí. ẹ ọmọkùnrin ò dẹ̀dẹ̀ báyìí gbà tá a fẹ́ra wa o kí ló wàá dé. òfin ni ṣó fẹ́ bẹ́ẹ̀. Hm? sọ léèrè wọn sáà ń wo náà pé mo sọ sí mo sọ sí fẹ́ wo ti pẹ́. Ah! Does number really? Dosnan bari ya duniya Dosnan bari oh Dosnan bari ya duniya Ibi lẹ wà <coughs> Ibi mo wà ní Dosnan bari Mo ti check ní ìsàlẹ̀ Ah ibi mo mo wá àwọn cassette kan mo fẹ́ wò ni Mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni Ye Fadaraya The Promise Àwọn fíìmù tí mo ti wò ti pẹ́ Mo fẹ́ bá yín sọ̀rọ̀ dájú Mo gbọ́rọ̀ rẹ̀ Bọ̀dádì nǹkan tẹ́ ṣe lánàá yẹn ó burú gan o Kí ni mo ṣe Wọ́n pè yín lánàá pé kẹ́ wá ṣí ilẹ̀kùn fún ẹni tó ń rọbí ah. Ẹ̀ẹ́dẹ̀ padà sílẹ̀kùn yẹn ah kódà mo ti mọ̀ pé n ti ń sọnù mo fẹ́ rọbí láago àtàgò mẹ́jọ ti kọjá tí mo sì ti géètì mi tó mọ̀ pé n ó ti géètì láfta éèdì kò sẹ́ni kankan tó lè bọ́ ọ̀tà mọ́ kò sẹ́ni kankan tó lè wọlé mọ́ ṣé bẹ́ẹ̀ ti mọ̀ mí mọ̀ kí ló tẹ̀ mọ́ fún mi ń bọ́ àlá lórí ẹ lórí. wọ́n ò lè ń sọ yìí wọ́n lè yàn ń rọbí dádì ẹ gbọ́ iṣẹ́ ìgbọ́ kẹtẹ́ ń sọ ni. ẹ ń gbàdúrà rọbí ńkọ́. èèyàn ń rọbí. ẹ dákun ẹ ti ń rọbí wọn kò sẹ́yìn kankan tí ọ̀rọ̀ bínú ilé mi tí wọn ò ní bá bí yìí wọn yìí bá mi kú bí yìí. kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ bí ọlọ́run báyìí. Ah, sẹ́yìn lọ́lọ́run ni. ìgbàgbọ́ tí mo nínú ilé tí mo kọ́ ńgbà tí ìfowó èrú kọ kò sẹ́ni kankan tí ó bímọ sínú ilé tí wọ́n bá bí kú dada dúró ẹni tó bímọ yìí só bímọ yìí ni àbò bímọ kú. mi ìbọn tẹ sọ. ẹni tó bímọ yìí só bímọ yìí ni àbò bímọ kú. ẹ ó bímọ yìí. ní kí wàá ló tún wá kù ìwọ gan tó dóbi lọ́ọ̀yà ń bò mo bí ọ sí. ẹ̀yin náà lè máa dáhùn yẹn. inú ilé mo bí ọ sí kí ó tó di pé ìyá rẹ fi mí lé ọkọ mi ọlọ inú ilé mo bí ọ sí bèè lọ rẹ. ẹ tiẹ̀ wá rò pé nǹkan kan lè sóbìnrin yẹn. bí gbogbo ẹtí torí gbọ́ pé bóyá yóò dàwó rẹ̀ náà. ẹ jẹ́ jẹ́ ń bí yín léèrè. tàbá rẹ̀ àwọn tó bímọ ẹ̀ṣẹ̀ ti padà lọ kí wọn láàárọ̀ ẹ̀. mà á kí wọn n tí ì ráyè. nígbà wo nìyẹn. kí ni tiẹ̀ pẹ̀lú èyí pẹ̀lú ìgbàwó ni mo fẹ́ kí wọn. so ẹ tí ì lọ padà lọ kí wọn. mo ní máa lọ kí wọn mi tí ì ráyè báyìí. Ah, bọ̀tẹ́ ti wẹ́gbọ́n bímọ. Ah, ah, látùgbò mo ti gbọ́. ẹ tí ì wá lọ kí wọn. dọ̀sínàmbárí yadúníyàn dọ̀sínàmbárí oh. Thompson àbí yí ni ó kọ ẹ. bẹ́ẹ̀ni bàbá Thompson sá. wọ́n ní ọ̀wọ́n ní bàbá fún ìjì ó gbé bàbá ọ̀pẹ̀lẹ̀ àkọ́kọ́ náà kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ forí balẹ̀ báwọn ìyá mi ò ṣòro mọ̀ ga ọ̀pá kí ọ̀la kí alágogo dẹ kí wọ́n dáadáa. ẹ ṣe gan ẹ ṣe gan mo fọ. sori níwẹ̀ yìí tí gbogbo ètò ti tò torí gbogbo nǹkan tá à ń ṣe tá à ń dààmú lé lórí gbogbo ó ti wá tò báyìí ìdí tí mo fi ní o dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ó wá kù báyìí ní ìbọ̀rọ̀ ibi tó kù sí ni pé kó o tó kù hàn yìí láago mẹ́sàn-án alẹ́ gẹ́gẹ́ ó níwẹ̀ kan tó wẹ̀ wọ́n fọ́ ní ọ̀sẹ̀ kan ó wà wẹ̀wẹ̀ lẹ́yìn ìgbà tó o bá wọ ìwọ ẹ̀tẹ́ ní aago mẹ́sàn-án gẹ́gẹ́ alẹ́ eh. ń wà gbàsọ kan fún ọ aṣọ èyí ni ló fi bora bó o bá délé rẹ bó o bá ti fi aṣọ ẹ bora ni gbogbo ètò bá tó tẹ̀ wọ́n bá ti yíṣọ́ kejì. ẹ eh, eh, dúró bàbá ẹ ní pé máa wọ ẹ̀wẹ̀ kan láago mẹ́sàn-án alẹ́ ẹ wá fún mi láṣọ mo máa fi bora níbí. nílé rẹ gangan tó ń gbé. bàbá ó máa le díẹ̀ o. Ah, kí ló lè mẹ́. ẹ ṣe ṣe rí bàbá ilé tí mò ń gbé yẹn aago mẹ́jọ náà máa ti gate hmm. ṣe rí baba landlord mi yẹn dẹ̀rẹ̀ ó ya wèrè gan hmm. ẹ wo ó ya wèrè bí ìbọn ó ya wèrè ju bọ́n lọ hmm. tó jẹ́ pé tí aago mẹ́jọ bá ti lù kò jí ṣí gate fún anybody ma ẹ baba ìjọ ṣé ẹ lè fawọ́ aago sẹ́yìn díẹ̀ bóyá kí wẹ̀wẹ̀ yẹn bíi six o'clock tó bá dẹ̀ máa di bíi two hours máa lò délé máa lè lọ faṣọ yẹn búra tí n bá délé. sórí bó bá ti ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láyé rẹ̀ ó ṣe rí bó bá ní ń fa aago sẹ́yìn ayé rẹ̀ fà sẹ́yìn nù gbogbo nta ṣe dàrú nù sórí ilé rẹ gangan ló ti faṣọ ń bora bó ti gbọ́dọ̀ nínú lẹ́yìn bó bá ti wẹ̀ tán lágo mẹ́sàn-án lẹ́mì ó wà á lọ ilé rẹ ó fi bora bó bá sì bora tán gbogbo ètò tá a tò ó tò nù tó o bá fẹ́ kó tò mọ gbómi lẹ́nu kó o mọ sọ fún mi kó o mọ kọ́ mi ní nǹkan tí mo mọ̀ ṣe. Hmm? bọ́dá Thompson ẹ̀yin fúnra yín mọ̀ pé kò lè possible ẹ mọ̀ dáàdì mi. jọ̀ọ́ torí ọlọ́run jẹ́ kó possible. ah Bro Thompson ó máa le díẹ̀ o. ẹ sì n tó ṣẹlẹ̀ ni pé ibi iṣẹ́ mo wà ṣe understand ó yẹ kí n close in the next thirty minutes but oore òjijì kan ṣẹlẹ̀ tó dẹ̀ wà rántí pé kí n dúró ìwọ náà ṣáà mọ̀ oore yẹn tí n bá dẹ̀ ti lọ ó máa fò mí ru jọ́n torí ọlọ́run oore tiẹ̀ náà ò ní fò ẹ̀rù tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ gangan máa ṣẹ̀ dọ́dọ̀ wọ náà jọ́n torí ọlọ́run bá mi dàbí ọgbọ́n anyhow ẹ mú dádì mi ẹ mọ̀ wọn ò ní jẹ́ mú kí kò sí gbogbo ọgbọ́n tí mo lè dá tí mo lè fi mú kí yẹn kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn. ẹ mú mọ̀ pé dádì lè ṣèbóbìnrin ni wọ ọmọ dádì dẹ̀ ni ẹ ṣé o ti understand kò dẹ̀ sí nǹkan tó rọ̀ tẹ́yìn obìnrin ò lè jẹ́ kó le tí nǹkan bá le gan ẹ máa ń jẹ́ kó rọ̀ ìjọba mi dọ́gbọ́n ẹ̀. ok má wọrí má try má dá gbogbo ọgbọ́n tí mo bá lè dá má bá yín mu ẹ má wọrí. God bless you wo mo fi dẹ́ ẹ lójú pé tó bá rí ṣe tí n bá ti ń dé tí mo wọlé tí n bá padà rí ẹ lálẹ́ láàárọ̀ làwọn máa jí sínú ayọ̀ ni ọlọ́run ọba ń gbọ́. ẹ máa fún mi ní nǹkan. ok bọ̀dá thompson ẹ máa wọrí mo máa try. ok ok jọ̀ọ́ nítorí ṣáà gbìyànjú gbìyànjú o ṣe ọlọ́run á fún ẹ ṣe ọlọ́run á fún ẹ ṣe. all right ó dàbọ̀. bẹ́ẹ̀ ilẹ̀ mọ́ bá mi. ọ̀dọ̀ ló mú ọ. dádì mi. kì í dọ́tà mi. èmi kọ́ wọ́n rán mi ní o. Ah, ah, ta ló ràn. bọ̀dá Thompson ni o. Ah, dídò yẹn. sá. torí ọlọ́run tí wọ́n bá di kúùpù nítorí mi sọ́yẹ́ kọ́ bọ́n dá sí i. òun náà wọ́n fún mi lówó ni. gbogbo arúgbó wọ tó o sì mọ òfin mi nù lé ọwọ́ ayọ̀ kọ́kọ́rọ́ mú lẹ́yìn mi má bínú yìí dábì mi mi ò ṣe bẹ́ẹ̀ mọ́. sẹ́mi mo sì bí wọ̀ yìí o ò ṣe á cooperate pẹ̀lú mi báyẹ̀ bá ti ẹ̀ ń gbé mi ràn kálẹ̀ nítorí mi ó yẹ kí wọ́n máa cooperate pẹ̀lú mi ni ebi ò ń cooperate pẹ̀lú cooperate kí ló wá dé. ẹ má bínú. Ah! ọ̀dà bá a mú kọ́kọ́rọ́ máa lọ ìwọ ni ìwọ ni ọlọ́run mo fà lọ́lọ́run lọ máa lọ. Ah! bọ́mọ yẹn bá ti sórí yìí fún yàn ẹ dákun kí láwọn ìbínú tọrẹ fún ah, ọ̀dà ṣébí mò ń fi bíi ti ẹ̀ fi ń rí imú ọ̀dà kò sí wàhálà ọmọdé ń ṣe hmm. ẹ wá yọ ń bì fẹ ẹ wá yọ ah, yé mo ń dún lọ ẹ wá ní odò sí. Mm-hmm. Sunday. rárá Thompson fine boy. orí ẹ bàjẹ́ ṣé ọ owó tá a gó sọ ni. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo mọ̀ sà ẹ mo mọ̀ torí ẹ̀ náà mo ṣe ń rọ́ọ̀ṣì bọ̀ ẹ jọ nítorí Ọlọ́run mo há sínú tráfíkì ni. yọ̀ọ́dà kọ́pa àánú tráfíkì o èmi ti ti géètì lálẹ́ yìí o. ẹ jọ ẹ jọ bàbá ẹ wò ó torí Ọlọ́run bàbá ẹ jọ ògo yín ò ní há sínú tráfíkì ẹ jọ ẹ jẹ́ kí n wọlé. ògo mi ò sínú tráfíkì tẹ́lẹ̀ express lọ́wọ́ orí ti lọ gẹ́gẹ́ ni ìwọ lọ ha. sà ṣe rí oorun alẹ́ yìí kí n sùn kí n sà ibi tí o ti tètè dojú kú náà lọ wá òun sùnbẹ́ náà sọ gbọ́. Ah! bàbá bàbá ẹ sùúrù ẹ wo bàbá ok tó bá ti di lọ́la màá fún yín five hundred thousand. owó kíni. ẹ pé ẹ jẹ́ kí n wọlé kí n sùn ẹ màá fún yín five hundred thousand. Ah, ah, kọ́ fẹ́ kọ́lé mi fún mi ò lè wọlé lálẹ́ yìí ibi tó sùn lọ wá òun. bàbá bàbá eh, eh, bàbá. ó dàárọ̀ ọlọ́jà rẹ o. bàbá ìjọ ajá ò ní gbé yín lọ́mọdé ìjọ. àsùnjí o. mo gbé mo gbé nǹkan ṣe mí pọ́ǹsì mo bọ́ ha bàbá ààrẹ àdúgbò ẹ̀ help me. èmi tí mo ti lọ ọ dàbọ̀ Ọlọ́run ó kí ló dé. ẹ tibí tajọ sọkọ. èwo tibí tajọ sọ. owó tẹ fẹ́ fún mi náà. Ah! sówó ilé rẹ tó kù oṣù mẹ́rin kọ́ ló pè. ẹ kó wa <laughs> honestly mo mo mo regret ọjọ́ tí mo wá gbanú lé. èmi gan regret pé mo gbọ́. mo regret pé mo mọ̀ yín. èmi gan regret pé mo mọ̀. tẹ́ bá mọ nǹkan tẹ́ bàjẹ́ mọ́ mi lára tọ́ bá sọ pé afẹ́kẹ́ ní sùn mọ́fẹ́ ní jí ẹ̀yin ni afẹ́kẹ́ yàn lọ mọ́fẹ́ kéèyàn bọ̀ ẹ̀yin náà ni. ṣé n fi oṣù mo fọ́ lódìdí ilé. ẹ má wọrí ẹ má wọrí. nígbà tí ẹ ti pé bàbá rẹ ọkọ lé wá ẹrù ẹ tó kún gbòòrò wà kó. èmi máa wá kò èmi gan-an lè fẹ́ ru mílẹ̀ sínú mo fún ọ ní tọ́ba kú ẹrù ẹ lónìí sọ̀la ẹnu géètì lọ́ba bẹ́ẹ̀ mo sọ fún. èmi tẹ̀ mọ́ kẹ́rù mi lé ní ah. ẹrù tèmi ò gbúdọ̀ wà bẹ́ẹ̀ mọ̀ eré inú ilé yóò da inú yín ò da gan. mo ti gbọ́. ẹ ṣe mọ̀ pé lọ́wọ́n mọ̀. ẹ eh, mo lọ́mọ. ẹnu tẹ ṣe sílẹ̀ ṣe mọ̀ pé lọ́wọ́n mọ̀. ẹ eh, mo lọ́mọ. no problem ṣe mọ̀ pé olóore máa expire. Eh. bẹ́ẹ̀ ni olóore èèyàn máa expire aláàánú gan máa expire. no problem mo kàn fi dẹ́kẹ̀ mọ́ ni. kò sí wàhálà bọ́ọ̀ bá tètè wàá kó sọ́ọ̀mọ́ ọlọ́pàá tó bá kú sẹ́nu sẹ́ ẹrù rẹ̀ mọ́ pẹ́ ní báràkì. ìyàwó ẹ̀ sì ń bẹ lẹ́nu géètì tí ń ṣe bọ̀ọ̀lì àtẹ̀pà òjò ọmọ pa ni sọgbọ́ orí ilé ò tiẹ̀ pé bàbá yóò kọ́lé ẹyẹ wèrè ẹ bàdé jẹ́ wọn ńlá ó lò sí. tó bá lọ gbé mc lálọ́ wọ́n máa ṣá ẹ̀ ta nìyẹn ìtajà lè gan nísìnyí. ẹlẹ́nu rírun ló lámùyá ẹ̀ agogo mẹ́jọ àṣálẹ́ la máa ń tilẹ̀kùn lé wa ah. agogo mẹ́fà òwúrọ̀ la máa ń tilẹ̀kùn.

kò tún jáde mọ́ ẹni tó bá ti wọlé kò lè padà jáde àfi kó ní sùúrù dàfẹ́ mọ́jú. òfin ni ṣó fẹ́ bẹ́ẹ̀ òfin ni ṣó gbà bẹ́ẹ̀ òfin ni ṣó fẹ́ bẹ́ẹ̀ òfin ni ṣó gbà bẹ́ẹ̀. gbà fọ́gà ẹ̀ tó bá lọ gbé mùsí lálọ́ wọ́n máa ṣá ẹ̀ wọ́n ta nìyẹn ìtajẹ̀lẹ̀ gan nísìnyí. ẹlẹ́nu rírun ló lámùyá ẹ̀ agogo mẹ́jọ àṣálẹ́ la máa ń tilẹ̀kùn ilé wa agogo mẹ́fà òwúrọ̀ la máa ń ṣílẹ̀kùn ilé wa ṣó tẹ́ lọ́rùn àbò máa jáde. ìgbà fọ́ọ̀gá ẹ̀ tó bá lọ bẹ́ẹ̀ mú sí mo máa ṣá ẹ mọ́ oh. ta nìyẹn. o. Èmi ni. Bá Èmi. Bàbá Dákúndà. Ẹ́. ọbọ. ta ló kù níta tó takú síta bí ọmọ ìta ó gara síta ó ń jẹun ìta ó ń lò bá ìta. Yes. Èmi check Ẹ Check sí. Ẹ kò sí wàhálà. Bàbá àlà. Baba wa ń ta ni. Baba wo. bàbá kan náà. dáàdì tèmi. dáàdì mi. èmi kàn gbọ́ wọn kalẹ̀ ń gbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbà ah, ta nìyẹn o ta nìyẹn gbà tí màá gbọ́ fọ́ìsì yẹn ó di ti bàbá. ohun lẹ gbọ́. ohun wọn ni mo gbọ́. àti pé kílẹ̀ nǹkan ṣe ń tariwo yìí tẹ́ fi mọ báwọn ni. èmi ń ṣe fàájì níbi abẹ́ gidi hàn ni ah, mo kọ́ ń gbọ́ pápá pápá mo rí ẹni yẹn ò ti mọ ibi tó ń lọ dáa ìpele ìsìlẹ̀ yà torí mo wo òpá àgó ti lọ. ẹ lọ ẹ wọ ẹ máa lọ ẹ lọ sùn tì mí kò lè jẹ́ dáàdì mo mọ̀ wọn ní after ní after nine dáàdì mi níta we trust wọn kò ní já wọn àwọn àlọ́ ẹ lọ sùn yín lẹ́sùn orin orí la sùn. tèmi lè dán bàbá wọn ni bàbá òyìn tó kára owó ni gba kára ẹ̀yin náà wọ́n á fi gbára wò lẹ́yìn. ọ̀rọ̀ kó lóró mo dé. ẹ ti rí bó ṣe rí. ẹ ra sà ẹ káàárọ̀ sà mo ní sọ fún yín pé wọ́n ti ṣílẹ̀kùn pélé tí mo ní sà bílẹ̀ sùn ni mọ́jú sẹ́fọ̀n sí bíi. ẹ ra sà lẹ́ fún olè ráyè wọ bí náà ẹ pẹ̀lẹ́ sà sorry sà ẹ pẹ̀lẹ́ sà. ìtìjú ni bàbá náà fi wọlé. <laughs> ẹ̀rí fìlà bíi elégbè Yusuf bí làwọn náà sùn mọ́jú gbèyàn kọ́rù lé jẹ̀mọ̀rẹ̀ jẹ̀mọ̀rẹ̀ òfin àti òfin ò mọba òfin mú baba náà wọ́n lè lè ní mo ń bi pé ṣé owó wọn dá mi lò ìbílẹ̀ sùn sí òsèfọn ó pẹ́ kò yára dáhùn lórí ọmọ mi léyìí kò lè rọrùn ṣẹ́jú mẹ́wàá sùn tilẹ̀ òfin mọ́ inú mọ́tò ìmọ̀ sí èso bọ̀rọ̀ lọ́jọ́ abájẹ́ pàtẹ́jẹ́ lọ́ọ́ mú ọ náà àmọye ẹni tẹ́yìn náà ti tilẹ̀kùn mọ́rí. ẹ bá Wàsíù kọ́ ọ̀yẹ́ dá sí mi àgbàlagbà abo ni lọ́bẹ̀rẹ̀ wọn ètùmí lọ wọ́n fi làwọn chief tenant èmi fi ẹ mi ṣe kan bukaku. ẹ ṣe o o dùn mí lọ ni. chief tenant. ẹ jọ bẹ̀rẹ̀ hmm. ṣé a lè mú ìpàdé wa sókè. ó ti tán ìpàdé ti tán. Ah, ah. bẹ́ẹ̀ bá ti dìde àní eh. rẹ ní dìde. ẹ má wulẹ̀ dìde mọ́. Ah, kí ló wá dé. gbadé ojú sànú o kò dẹ̀ kí ń wù mí kẹ́ni tí ń gòkè ọjà bọ́ ọmọ wù mí kéèyàn máa gòkè ni. ẹ mo ti bọ́ ọrí sẹ́kàn. iṣẹ́ tí mo sì bọ́ ọrí owó gidi wọ́n máa fọ́ ń bẹ̀ yàtọ̀ sí ibi tó ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tán fún ọ lówó dáadáa o sọ wáyé tí wọ́n bá ń fún ọ lówó gidi ń bẹ̀ mọ nǹkan tó bá ń ṣe nígbà tó bá níṣẹ́ gidi lọ bó ló ti fẹ́ sanwó olé bó ló ti fẹ́ sanwó ná. kò tiẹ̀ kí n wó mi náà kí n máa participate nínú gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílé ojú máa ń tì mí. Ah, ah, ọlọ́run sì ń dúdú tí ọ. owó tí wọ́n máa fún ọ mbẹ́ about eh, hundred thousand ni. Ah, èmi nìkan tó sá. bẹ́ẹ̀ ni kíní kan mo wá fẹ́ ìjọba lè ṣe wa o mi nìfẹ́ kọ́ bàmí ló kọjẹ́. mi ni ẹ bá disappointing sá. sori o lè fi wé iṣẹ́ tó ń tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni o ṣe fi ilé iṣẹ́ àbẹ́sítọ̀ tó ti ṣiṣẹ́. kò tiẹ̀ da. ó rí i pé wọ́n fún yín fọ́ọ̀mù kan gbàdẹ́fẹ́ bẹ́ẹ̀ sẹ́mẹ̀ wọ́n kọ déètì sí wọ́n ní ẹ sáyìn déètì tó ló dín yín ó kùnú bẹ́ẹ̀ ni kẹ́míkà tẹ́ ń fi mú léṣe àbẹ̀sọ̀ wọ́n ti mọjọ́ tẹ́ kú. ìjọ kan ti wà tí kẹ́míkà yẹn fi mi mú. àwọn lọ́nu tí mo lọ sí. wọ́n ah! yẹ sì ni fẹ́ kẹ́ ẹ kú sọ́dọ̀ àwọn wọ́n ti calculate pé iye ìgbà báyìí kẹ́míkà yẹn lò lé ayé yín tẹ́lẹ̀ mi ò fi gbà á. òun náà fi lé mi dànù. Ah! wọ́n ẹ̀ tá yẹn tọ́ bọ̀ wé hmm. tó bá kú sọ́dọ̀ wọ́n ìṣọ́ránsì nǹkan ìdí ẹ̀ nu sọ wá rí ibi tí mo bọ́ ríṣẹ́ sí sọ pé bẹ́ẹ̀ bá bókọ mi jẹ́ ó kọ ẹ̀yìn ọ bàjẹ́ o bí táwọn àti ẹ̀bálẹ̀ ayé wa dédé sìn bẹ́ẹ̀ nǹkan bá lóun bókọ wa jẹ́ ń tan rẹ̀ jẹ ni bẹ́ẹ̀ ni ẹni ọba súre fún mi kọ́ lọ́mọ súre fún ni sàmójútó kó o sì mọ nǹkan tó máa fowó ṣe fakati tí mo fẹ́ bọ́ sọ òjùbá ń lọ ọ̀dà ọ̀dà o. gbogbo nǹkan tó yẹ kí n ṣe pàrọ̀tà ni màmá ṣe pé mi ò bá ṣe ẹran àánú àmọ́ bí tọmọ ti àánú òde mi ò sọ ọmọ ọlọ́mọ láàánú lọ́dà. hello. ìyá mọ́mì. anyway ṣé ilé lo wà. ẹ ilé ni mo wà. a dà fún ọkọ mi òde tí mo wá yìí a ṣe ń ṣetán kódà wọn ò tí ì ṣetán mo ní láti kúrò ni torí mo lápọn mẹ́rin láti rí ọ̀rẹ́ mi kan délé láti amẹ́ríkà ó dẹ̀ sọ mi wípé two hours time ni kí n wá rí òun so àwa sísìn báyà aago mẹ́jọ àti ìlú ó bá lè bá mi fi kọ́kọ́ style mú kọ́kọ́rọ́ gate lórí tébù dáàdì yín so that tí n bá ti dé màá kàn pé. ah mommy, yẹn máa lè díẹ̀ kí n mú kí bá wọ̀ ó yẹ kí n mọ̀ pé dájú ní fún mi kí i gbogbo tèmi rò tẹ́ bá kúrò níbi tẹ́ wà ń sìn mọ́mì ẹ máa before it. tẹ́ bá fi lè délé before eight dáàdì máa ti gate mọ́ yín o nǹkan tẹ́ mọ́ ní o. o gbọ́n nǹkan ni mò ń sọ nígbà tí mi ò sá haúsá mo ní mo fẹ́ràn ọ̀rẹ́ mi kan tó dé láti amẹ́ríkà mo fẹ́ gba àwọn kankan lọ́wọ́ ẹ̀ tó máa tún jẹ́ kọjá mi bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ó dẹ̀ ní kí n dọ́dọ̀ ní two hours time two hours time yẹn kí n sìn aago mẹ́jọ gan ti kọjá so ní mama délé a máa tó nǹkan bí after nine kí lẹ lè ṣe fún mi. ẹ bóyá kí báyìí sọ fẹ́ gbọ́n mi tẹ́gbọ́n mi tó bá lè dọ́gbọ́n báyìí mu ṣẹ́gẹ̀t bó tẹ́ mọ̀ pé ó máa le díẹ̀. ó ṣe lọ sọ fún un mo ti pa ago ẹ̀ náà ó ti pa sọ fún un pé mo ti wà sanders ibi tí mo wà pé ilẹ̀ máa ṣú mi kọjá eight o'clock tó ń ti géètì wèrè ẹ̀ kí n tó dé mọ ok mo ti gbọ́ kò sí problem máa sọ fún bọ̀dá mi ẹ mọ̀ ọmọ máa lè bá yín mú bọ̀ ṣe mọ̀ pé bọ̀dá mi náà ti ń hùwà dáàdì díẹ̀díẹ̀ ṣe mọ̀ ìwà dáàdì ti ń wọnú ẹ̀jẹ̀ bọ̀dá mi díẹ̀díẹ̀ ẹ̀bọ̀ kò sí wàhálà máa sọ fún wọn tó bá bá yín rí mú bọ̀ tó bá bá yín rí mú mọ́ mi ìtálẹ́ máa sùn o ábítà kẹ kúrò sí kẹ tètè má bọ̀ o. irú wàhálà ilé ayé wò wá rè bá ṣé máa wá sùn tààlà máa sùn mọ́ mọ́tò. ọ̀gá ọlọ́run akọ́wàmọ̀ ṣe ó dàbọ̀ ọkọ mi. ta ló kú o bákùn ẹ wọlé o ẹni ó bá kún wọlé o ó kù ìṣẹ́jú kan péré ìṣẹ́jú kan péré ló kù ta ló kún ta kò séèyàn mọ́ ẹ̀yin tí ẹ bá ti wọlé ọlọ́fà ìbáríkà sí ọ̀gbọ́n dandan kí gbogbo yín náà wọlé tẹ̀tẹ̀lẹ̀ sọ́kà yóò fi tètè kún un náà lẹ́wà wọ ilé kan náà. Hmm. ọlọ́run sọ àdó. tani níbo. èmi ni bàbá. wà wà wà wà mo lọ. bàbá ẹ̀yin lẹ nílé yín o. ẹnì bọ́ọ̀dì eh. tó bá rò pé òun fẹ́ dìtẹ̀ yín eh. ẹ lè ṣépè fún. bẹ́ẹ̀ ni wọ́n bọ̀ tẹ̀ lọ ni wá wá wá wá o ò lè mú sìgá wọlé kí ni ṣe ọ́ o ò lè mú sìgá wọlé o wá fẹ́ mọ̀ pọ̀ mọ̀ fẹ́ mú sìgá lọ mọ́ ń ta kó o sì fi irun gbatẹ́gùn díẹ̀. aago ìmọ̀ ń wo mi eh. kọjá èmi o. àà ah, ibẹ̀ tún kí n ti kí n ti ọmọ ta ni lọ mú tàbí kọ paná mo fọ́ mú kan bẹ́ẹ̀ o ò lè mú sìgá wọlé. dàmínú dàmínú dàmínú ah, bọ́ bá bọ́ta bọ́ta jáde. òfin eh. òfin sẹ́nitọ̀. mi ni báyàn eh, ilé ìgbìmọ̀ àtòmí lọ́wọ́. èmi o èmi ò mi ni báyàn rú òfin èmi náà ń gbàdúrà kémi kọ́lé ẹni tó bá ní wà bàbá òde àwa ọtẹnumọ́ òfin bí ìbọ̀ jẹ́ pé àbújá lọ́wọ́ àlọ́dọ̀ àwọn sẹ́nitọ̀ òfin òfin ẹnu ẹ̀ nàìjíríà nàìjíríà àti ọmọ ni ẹ̀fọ́ di ọ bí wèrè. dádìdádì. Ah, ah, ah. Doyin. ẹ ti sùn ni. mi ò ti sùn mo ti sùn mo ti sùn mo ní kí wọ́n wojú yín díẹ̀ ni. ọmọ ah, sí ìyá yín kọ́ mọ́mọ́ yín. wọ́n wà. oògùn tí ẹ̀bìnrin wá ó ti dá. Hmm. ẹ dáàdì hmm? ṣé oúnjẹ tí mo sè fún yín lẹ́ẹ̀kan yẹn ṣó dùn. Ah, ìwọ náà ti mú oúnjẹ ṣe o. ó dùn ju ti mọ́mí mi lọ. a kọjá ó dùn ti ju ìyá rẹ lọ. Ah! ó ti mú oúnjẹ ṣe o. ìgbà wo lẹ máa ń sùn báyìí. àmì ẹ̀yìn pẹ́ sùn báwo ni màá fẹ́ mi pè mí náà. ṣé mo ẹ̀yin àgbàlagbà náà lẹ ní ó lásìkò téèyàn máa ń sùn ó lásìkò téèyàn máa ń jí wọ́n dẹ̀ ní kó dáa kágbàlagbà máa pẹ̀ sùn. ọ̀dà o n ah, náà fẹ́ sùn mo ti mú àdìsùn náà. pẹ̀lẹ́ ẹ ló wá fẹ́ mọ̀ sí nígbà tí ti pé kìnìún á sùn náà nù. ẹ pẹ̀lẹ́ sà. ẹ wá nu. ṣòro òmu yín àbí kí n fẹ́ yín látọ̀. yọ yọ òru òmu. ẹ pẹ̀lẹ́ sà. ó jàre. ẹ sùn sà jẹ́ kémi náà máa lọ sùn. ọ̀dà o seu, o ọmọ fẹ́ràn àwọ não? o ah, olha o seu. ti dá wọ́n rò pé mọ̀tọ́ wá sí lórí yín ọ̀dá ọmọ gbóbi ńlá àgbẹ̀ tí mo ti sùn ìwọ mọ̀lẹ́kà tí ń forún kún yín kọ̀ lọ́wọ́ sọ wọn tèmi ní ń béèrè gbèsè mi ti sùn lọ́wọ́ wò mí lánàá kọ́kọ́rọ́ ló wá mú ṣé o ní orí mú èmi ni mo mọ ohun tó ń ṣe èmi ni mo bí ọ màtá yẹn. mẹ́fà. ebi ìbàdàn. ẹ wá ẹ yẹ sọ kí ni kàwé mo rò pé mo rò pé wọn kọ mẹ́tì jà fún yín. ẹ jà àbájẹ owó náà gbogbo ẹni tó yẹ kí ẹ fi mẹ́kẹ̀kẹ́ àná olé ibẹ̀ náà ń gbé á fẹ́ wàhálà ìtọ́ ìtọ́ ìtọ́ wọn wá kálá sí èyí tó wá kálá sí èyí tó wá kálá sí kò sí kò tó bá. ọgbà ló gbẹ lójú ọgbà ló gbẹ lójú ọgbà ló gbẹ lójú ọgbà ló gbẹ lójú ọfọ bẹẹ o lọ o lọ rẹ ẹ má nà má nà bàtà má nà lójú mi báyìí kò sí ẹ nà rẹ má nà. ó fi lù mí ó pa mí pa mí pa mí. dẹyìn dẹyìn ó bá lẹ́kùn bọ́ bọ́ lẹ́kùn. èmi kú jẹ́ èmi kú jẹ́ ẹ̀rẹ́ bẹ̀rù ọlọ́wọ́ ẹ bẹ̀rù Ọlọ́run irọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run. má fi lẹ o má fi lẹ o kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ tomati kọ́kọ́ tomati. èyí ò yẹ ìwà àjọ ọmọdé pè níjọba rẹ ọ̀dà púpọ̀ ọ̀pọ̀ ṣíṣe ni. ọlọ gúúsù kòtò kòtò. ẹ wọ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run. ẹsì gbogbo tó bá gbà ní kẹ ẹ bá ń fún ẹ dákun ìtẹ́rí bẹ́ẹ̀ ẹ tiẹ́ rí ojú tiẹ̀ lè dára torí ó ní ìbọn o àbòsí wọn ọmọ ìlà bọ́lá ni kò sí tí ì dá o. Mr. Man don't worry I will do my job. wo yamirin wọ ọsẹ wo ṣe bọ́ máa Yorùbá ni ọ dákun torí ọkùnrin ó ya wèrè gan o ó ya wèrè gan kò sí tí ò lè dá o a máa ni a máa inú ilé náà ni kò sí mẹsẹ̀ tí kéde yóò dojo wọlé ni ó ti láfẹ́ rí tẹ̀ bá kọ́ ti rí gbogbogbò ni ẹ ti bù so torí tẹ́ ẹ bá mú gbogbogbò o lè bọ́ ọmọ yín lọ hmm. torí tẹ́ ẹ ti bù so wáyé ọmọ apáyàn o hmm, hmm. ah ó ṣiṣẹ́ yákìlá kò sáwọ́ tí o lè mú ó lè di bẹ́ẹ̀ ṣe wà nísìn torí nígbà mo fi lẹ̀ lé nísìn èèyàn dúdú ni o tó èèyàn dúdú pambele tẹ́ pé ó tún ní dàda báyìí balẹ̀ débẹ̀ ní kò ti di pupa kẹ́ mọ́ bá dàda lórí rẹ̀ mọ́ ọjà àwòrán gan tẹ́ bá ti mú báyìí ẹ̀kọ́ mú gbogbogbò ẹ wá ràn mí lọ tẹ́ bá ti mú dé tẹ̀sán ẹ dákun ẹ̀yin wà mẹ́ngbà tẹ́ bá pa kẹ́ pa lójú mi ni ẹ dákun fẹ́ gbọ́ gbogbo bísímìlà tẹ́ bá ké sí la ké lójú mi kẹ́ fi bá ń pa ẹ jọ. ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin má wọrí tábà rí pé agbára wọ̀ fẹ́ ka á pè fún backup ẹ fọkàn yín balẹ̀. backup tẹ́ ń sọ náà nínú tóyẹ mo ẹ má bínú ẹ dákun tóyẹ mo sọ pé ẹ bá ti mú bọ̀ǹda ní tẹ́lẹ̀ á fẹ́ mú ak forty seven lọ́wọ́ tẹ́lẹ̀ pé yóò ti english lọ gbọ́ sẹ́yìn pé gbogbo ọ̀bọ̀ tí wọ́n máa fọ ọ̀fọ̀ yorùbá ni ìbọn ò sì lè gbọ́ yorùbá english ni ọba olóòrùn ṣùgbọ́n english dàbí alára ẹ tẹ́ bá láti débẹ̀ ẹ̀kọ́ bùn gbogbo àbí tẹ́ bá tí kàyín sàn kẹ́ fi fojú ẹ̀ méjèèjì ah, ó jẹ́ wéré ìfẹ́ kẹ́ ẹ kú lójú gaanu ara tèmi ò sèmi kọ́mọ́ lọ pa yín dànù ni mo fi sọ bẹ́ẹ̀ ẹ má ba sọ̀rọ̀ kankan ẹ kà sáàmù báyìí àrẹ́s tó bá ti sọ̀rọ̀ báyìí ogun tó bá ti wù yẹn ẹ má fi rẹ má gédé yín ẹ má ti gbogbo ẹ eyín let's go don't worry i will do my job. èbó ẹ̀ ọkàn náà lọ bọ́ná ah. rìkọ́dì ẹ̀nu ẹ̀ ni. just go. wọ́n ní ẹ má bàa rojọ́. kò sí bẹ́ẹ̀ ṣe lè mú iwájú rẹ̀ kọ́ fọ́lọ́. fọwọ́ méjì mú fọwọ́ méjì mú. mú. yọ̀ọ́ da nǹkan máa yín lọ́nu o ọbẹ̀ yí padà ó lè déjo. Ah. ọ́fíìsà ẹ̀dọ̀ kí ni aago wí ni. quarter after eight lélẹ̀ sá. ṣé o ti ní dọ́dá rẹ̀ wọkùnrin bá wá sí i. èèbù fowó ní kò kú ọlọ́run kẹ́ ẹ̀ sórí lórí pọ́ wá mi ẹ̀yìn ẹ̀ pa mi sórí bó ti pọ́ okó bàjọba àbí. ojú ẹ̀ta kí ló ṣẹlẹ̀. láńlọ́ọ̀dù wa aago mẹ́jọ ni máa ti géètì aago. ẹni tí kókó bá lọ́wọ́ ẹ pé wá kó wá bá a ṣí géètì. ọwọ́ kọ́ ọwọ́ kọ́ ló wà pocket láńlọ́ọ̀dù náà. Mr. Man, is it the one that locked the gate? landlord landlord key. Hey, landlord. Ara! Oh. Ah, Mr. Man, where is the key? Eh, senior tenant ni. Ah, Elebuku. Máa ní má kara mọ́ mi o. Má kara mọ́ mi o. Ṣé ìjọba náà lọ rọjú mọ́ bá wọn? Ṣé mo sọ fún yín? What's happening? Ṣé ẹ máa pẹ́ kéèsì mi nu wọ́n máa gbọ́ tiẹ̀ kéèsì mi lọ dáwọ́ yìí o. Ah. Ṣé ẹ rí ẹ máa gbọ́ ẹ̀sùn di méjì báyìí? Ó ná ìyàwó mi. Ó ti pààyàn rí ọdún ìyẹn mi ìmọ̀ o. Òyìn òṣèjú òṣèjú mo gbọ́ nu information gbọ́ pààyàn rí. Ṣé rí ẹ bá jòfó fẹ́ǹsì? Ẹ sì máa sọ ẹ bùn so bẹ́ẹ̀ ṣe wò tẹ́ bá fi ọ̀bẹ gé lára báyìí ẹ̀jẹ̀ green ni ọjà ìlà rẹ̀. ẹ sà ẹ ní kúkúrú àti ní gúngbèdè kí lẹ wọn tà láti sọ fún wa sí náà. àjọsùn ah, bíi ni ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ èmi ń lọ sùn sẹ́ni tó bá lágbára ọlọ́run tí wọ́n bá ti ń pèrún àsùnbà báyìí èmi lẹ́kọ̀ọ́ jírí ẹ má jẹ́ ọlọ́bìnrin kankan sẹ́ni gbọ́ ẹni dáàmú ojú òní tì í ẹ ti ṣe ọba débi èrè. ìwọ lọ gbé pa ní ẹja mẹ́ta ọfíìsì lábẹ́ ọ̀sán ìwọ kúrò mẹ́kọ̀ọ́ bá bẹ́ẹ̀ mọ́ ń gbòòrò ẹ̀rí ẹ̀ pa mí. ìyá kí ngbà wọn bá fi pa lọ́la. Mr. Ajasa what's going to happen right now. nǹkan ẹ̀yọ̀kan tẹ́mi rò pa àlè ṣe bá ṣe dúró yìí kàpé ọ́fíìsì ni ipe criminal táwa mú amadé ìgbà láfta ẹ̀ tí ń sìn wọn náà ti ti géètì ilé wọn. good call the office. okay. bàbá onílé lónílé tẹ́nàntì gbà fọ́ọ̀gá ẹ̀ tó bá lọ gbé sí lálọ́ wọ́n máa ṣá ẹ̀wọ̀n ta nìyẹn ìtajà lè gan nísìnyí. kan máa ṣí sí máa dáhùn lóṣù junction jọ mo ti ń bọ̀. nígbà wo ni mo na ìyàwó rẹ torí ọ̀nà. ṣé mo na ìyàwó rẹ torí ọ̀nà. ẹgbẹ́ mi lójú ìjọba. èmi èmi lè fògùn kúra èmi gbọ́ lẹ́sẹ̀ lójú. I'm talking to you. respect ẹ gbà mí o mo ẹ mọ ẹ mọ ṣe ẹ mọ ṣe ọ̀sẹ̀ bá ẹ mọ lọ yanjú ẹ èmi náà ò ní pẹ́ dé ẹ ṣe sùúrù ẹ fisa ẹ dákun sẹ́fún ọ̀jẹ̀ yín ọ̀gá open the gate. ẹ wo ẹ bá wà yé ni mò ń ṣe fún yín. àti pé máa gbọ́ ọkọ ìyàwó. open the gate kí ni ṣe ní báyìí. má ṣe irun tó ṣe mọ́ ó yẹ kó jẹ́ kí n kọ́kọ́ mọ̀. ẹ má jẹ́ wọ́n mú mi lọ ní. ẹ má jẹ́ wọ́n mú mi lọ. ẹ má jẹ́ wọ́n mú mi lọ. àlẹ́ tẹ̀lé wọn ẹ̀yin ẹ tẹ̀lé wọn. ẹ má jọ sálọ máa ń lọ. owó ìwọ ń tiẹ̀ sọ fẹ́ gbọ́ n tó ṣe ọ̀dà. kí mo ṣe tí ọ̀dà. gbogbo tó bá ṣẹlẹ̀ nínú ilé ọ̀yẹ́ kọ́kọ́ sọ fún mi náà kó tó lọ pọ̀ ọlọ́pàá. Ah, a fún àlẹ́ yìí náà gba yakìlá nulẹ̀ èèyàn fúyàwó mi lọ́nu ara ahọ́n yọdí lẹ́nu báyìí ẹni ṣe máa ah, ń sọ ọ̀dà ṣé ìjọba kò ní sọ fún. tẹ́mi má pè má pààyàn tẹ́lẹ̀ ni. ọbẹ̀ tó múdání kò mú ni ó gbé léyàwó mi kù báyìí. ẹ má jẹ wọn. ẹ má jẹ wọn eight ẹ máa lọ ọyá ìwọ náà tẹ̀lé wọn ìwọ náà tẹ̀lé wọn máa lọ sẹ́ẹ̀. àti wọn pa àánú ni ojú mi wọ́n ṣe bá ń pa kẹ́rù kí wọ́n pa lẹ́yìn mi ni. kí ló dé. Ah, ojú mi wọ́n ṣe bá ń pa lẹ́yìn mi èmi mo mẹ́jọ rẹ lọ. èso ọ̀rẹ́ rán léyà ni. Ah, wọ́n bá ń pa o. Ah, bẹ́ẹ̀ ọ̀gá ọlọ́pàá ti promise mi kí wọ́n pa lójú mi báyìí. àtẹ náà ni lọ. ọ̀dà èmi náà wà báyìí tí n bá mọ̀ kọ́. ẹ wà ẹ wá bàbá lálọ́ọ̀dù. tí n bá ti mọ̀ kọ́. ẹ ní sùúrù. kí ni. tẹ́ ẹ bá mọ̀ pé ń bọ̀ ẹlẹ́rìí ta lẹ fẹ́ ṣe kí n tiẹ̀ pẹ̀lú yòó. torí kẹ́sì ń pọ̀ ni o lọ́nà wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lọ́nà ìyàwó mi sì dákọ yín ẹ̀rí ń dẹ́bàá jẹ́ ni. ọ̀dà èmi ń bọ̀ sọgbọ ẹ jẹ mú kó àti rógbó tán. ẹ ẹ rò dáadáa o. bẹ́ẹ̀ lọ́run kí n bá mú nǹkan tán kí n mọ́ sùn ni o. ẹ bá sùn ẹ sùn lé. ẹ kó àti rógbó wọn jẹ́ yóò sùn ni o. kí ọdásítì wo lẹ ní láti lọ tilẹ̀kùn mọ́ àwọn ọlọ́pàá. ọdásítì kẹ. kí mo fẹ́ tọlọ́pàá mọ́lẹ̀ fún èmi ọmọ ọlọ́pàá ń bẹ́ẹ̀ nù lé mi. Ah, nígbà tó ọlọ́pàá ò tí èmi mọ́lé kí mo fẹ́ tí mo mọ́lé fún aago mẹ́fà àárọ̀ lèmi máa ń sí géètì lèmi aago mẹ́jọ alẹ́ ni mo sì máa ń tì ẹ béèrè lọ́wọ́ wọn gbogbo tẹ́nàtì tí mo ní pátá ni wọ́n sì tọwọ́ bọ̀wé kó tó di pé wọ́n gbalé. irú òfin wo ni aago mẹ́fà aago. ẹ ṣeun ṣe rí ọ̀gá gbogbo wa la mọ̀ pé ààbò orílẹ̀-èdè yóò tó nǹkan kan oṣù gbọ́dọ̀ ṣe wọ́n torí inú ilé mi ni wọ́n gbé ẹni mo ṣe máa ń ṣílẹ̀kùn fún wọn mẹ́fà tí ń rí gbogbo wọn dé máa fẹ́ jáde màá sì rí wọn tí wọ́n bá wọlé láago mẹ́jọ alẹ́ kẹ́lẹ́ omi mọ́tò lọ gbẹ̀yìn wọlé wọ́n mọ̀ sí alọ́sẹ́ lóru ìdí ẹnu. ẹ gbọ́ ìgbà ọlẹ délé yẹn. Hmm, ṣe díẹ̀ torí ibẹ̀ ni mo bí Wàsíù sí ìyá Wàsíù sì ní ìdádúró díẹ̀ ẹ kó tó di wípé mo bí Kádíjà lẹ́yìn ìgbà mo bí Kádíjà ni mo tún bí Lúkú Lúkú lẹ́kẹ́. wọn ò bí ọ pé mọmọ mélòó ló bí ọdún tó o ti lò nù lèmi ni ẹ béèrè ìwọ ń súná ti ẹ̀ rántí pé olóore mi ní àní á bá mi pa ẹran súná lókun nígbà yẹn yóò ti máa lọ bí ọdún mẹ́sàn-án sí mẹ́wàá. then agreement wo lẹjọ ní. èmi nìkan kọ́ ni mo lá agreement pẹ̀lú wọn pé ká sọ ọ̀tọ̀ lọ́hùn ọlọ́run tẹ̀yẹ pé jẹ́rìí rọ gbogbo alakọ́bọ̀ wí pé aago mẹ́fà ẹni kí wọ́n máa sílẹ̀kùn fún wa aago mẹ́jọ alẹ́ ni kí a máa wọlé wọ́n sì sọ pé ẹni tí ò bá tẹ́ lọ́rùn kì í ṣe dandan ẹni tó bá ti mọ̀ pé iléeṣẹ́ òun jìnnà bí títí ṣiṣẹ́ kò súnmọ́lé kó lọ wálé mi akọ́bọ̀wé ni o. ẹ dẹ́n wọn jẹ̀bi nìyẹn. bẹ́ẹ̀ni ọ̀gá kò sẹ́bi nú ẹ. complainant ta gan. àti ìrìn wọn látàná sá. ṣé ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ ṣá kí ló dé tẹ̀ ẹ̀ ti rí látàná. kò ní wà kò ní wà alágídí ni ìpàǹlẹ̀ ni ẹ wò dé mi báwọn pé ọ̀rọ̀ yìí kò jù báyìí lọ pé owó náà ni wọ́n ń jà sí kò ní tí nǹkan pọ̀lọpàá má ti bá wọn yanjú ẹ̀ fúnra mi kò ní wà. kò lè tó bẹ́ẹ̀ nǹkan tí màá fẹ́ kẹ́ ṣe ń sìn ni pé gbogbo ẹrù wọn ẹ kó fún wọn. ẹ ṣe gan o ẹ ṣe o wọn ní kò mọ ọ lọ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo tún wá dúpẹ́ lọ́wọ́ IG gan torí ìjọba bá fẹ́ béèlì yẹn báyìí owó ni àmọ́ ní ìsìn bail is free òun ni wọn ò gbowó lọ́wọ́ yìí. sẹ́wọ̀n nígbà tí wọ́n mú mi lọ mo sọ pé àti dété sàn ní ẹ̀rọ pẹ̀sẹ̀ àti kú ọ̀mẹ́ pákáleke ni ẹ ṣe o. ẹ ṣe gan o ẹ jẹ́ àdúgbò o. ẹ ṣe o. ẹ wo gbogbo wàhálà tá a ṣe nílé yìí ó ti pọ̀ ju o gbogbo wàhálà yìí ti pọ̀ ju o ẹ́n àwọn là ń ṣe gbogbo nǹkan tó yẹ kí mọ́mí máa ṣe pátápátá dáàdì máa jẹun ni wọ́n máa gbégbá ni wọ́n máa mú àwo ni gbogbo nǹkan tó yẹ kí mọ́mí máa ṣe fún wọn gẹ́gẹ́ bí ìyàwó wọn oorun wa ni gbogbo ẹ̀ wà ṣáwọn ni ìyàwó wọn ni àwọn kọ́ ni ìyàwó wọn náà ọmọ lásán la jẹ́ torí ọlọ́run kí ni gbogbo eléyìí ẹ̀wọ̀n máa dá ká lọ wá bá ṣe máa bẹ mọ́mí tí mọ́mí máa padà sínú ilé yìí o. sórí <laughs> gbogbo nǹkan tó sọ yìí èmi gan ti rò ó mo ti rò a máa wọ́n náà bá ṣe máa lọ bẹ mọ́mí because èmi kan ti miss wọn mi ìmọ̀ bóyá dádì ò miss mi ìmọ̀ bóyá dádì ò miss mọ́mí. kò yé mi o ah, má ṣe pé wọn ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ wo àǹtí mi kan tá a máa ṣe ni tá a bá ti bẹ mọ́mí tí mọ́mí ò bá ti padà sí ilé àwa náà máa kúrò nílé yìí ni o nǹkan tá máa fi dẹ́rù bá dádì nìyẹn àwa náà máa kúrò kọ́ máa dá ṣe gbogbo iṣẹ́ fúnra wọn kọ́ máa fọṣọ kọ́ máa fabọ́ kọ́ máa dáná kọ́ máa ṣe gbogbo ẹ̀ fúnra wọn. ó bẹ́tà bóyá sọ nǹkan tá máa ṣe gangan náà ló ti sọ yìí bóyá tá a bá sọ bẹ́ẹ̀ bóyá ẹrù tiẹ̀ máa bà wọ́n tó ọ̀bá rẹ níbọ̀dì nínú compound bóyá ẹrù tiẹ̀ máa bà wọ́n wọ́n máa lọ bẹ mọ́ mi. àbí ká tiẹ̀ sọ fún bọ̀dá mi kájọ lọ kájọ lọ bẹ mọ́ mi. bọ̀dá mi ibi ti bá o o ti ń sọ gbogbo nǹkan látàrí owó nǹkan tó ń sọ ó make sense báwo ló ṣe máa dárúkọ bọ̀dá mi lórí ọ̀rọ̀ yìí ṣé o mọ̀ pé bọ̀dá dádà bọ̀dá mi kí ni ìyàtọ̀ wọn. mo kàn ró náà bẹ́ẹ̀ náà ni. ẹ̀gbọ́n mi èmi àtàbúrò yìí la fẹ́ẹ́ rí fọ́rọ̀ kan. ṣé kò sí. ṣẹ́rí ó ti sú mi ó ti sú èmi àtàbúrò mi kí n má sọ pé mi nìkan. kí ló ṣẹlẹ̀. because àwọn tenant wọ́n ń complain àwọn aráàta náà wọ́n ń complain kéèyàn tiẹ̀ má lè jáde káwọn aráàta máa complain nípa dáàdì. èmi wọ́n rò pé bóyá kẹtẹ̀ bá wa pe dáàdì àzàrò lé kẹ́ bá wa bá wọn sọ̀rọ̀ kọ́tẹ̀ bá wa adjust time kọ́tẹ̀ bá wa adjust ẹ̀ díẹ̀. Mm-hmm ṣé mo pé gbogbo wàhálà iná ọ̀nà ṣe tí mọ́mì fi kúrò nílé. Eh, ẹ mọ̀ kọ́ sí mo rò bọ̀dá mi èmi ò bóyá bíi eight yẹn tó bá lè sùn bóyá bíi nine ṣe mo máa make sense eh, ká máa rìn inú compound ká má lè free àwọn àwọn tenant náà ń sọ̀rọ̀ wa náà ń bó wa ń complain ṣé báyìí máa máa bá a lọ lélẹ̀ bọ̀dá mi bá wa bá dáàdi sọ̀rọ̀ o ẹ̀yin lọkùnrin ẹ̀yin lẹ súnmọ́ wọn ẹ̀yin lè lè ṣe o kó táyé ní ká pè yín ká bá yín sọ̀rọ̀ ni ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kó adjust timing yẹn. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ méjì bàbá ò lẹni kí n lọ bá dáàdì wa dáàdì náà. dáàdì tí yín. dáàdì àwa mẹ́ta. ẹ mo mọ náà mo ṣe ń sọ mo ní ṣe dáàdì tí yín àti dáàdì tèmi lẹ́ni kí n lọ bá. sẹ́yìn ní bàbá méjì. oh god of oh but ẹ mo advice máa fún yín ẹ̀yin gan lè ṣe yẹn. Ah. ẹ gan ẹ bọ́ àwọn náà bí yín àwọn náà bí mi àwọn náà bí ẹ̀yin náà ẹ lè ṣe yẹn náà. ọkùnrin ní ẹ̀yin lè bá wọn sọ̀rọ̀ ṣe mò ń ní ọgbọ́n tọkùnrin àtọkùnrin máa fi ń bára wọn sọ̀rọ̀. Ah ẹ bá wọn sọ wọn máa gbọ́ àbí kílẹ̀ ni mo sọ. ṣé mo pé tó bá yẹ pé mi àtàbúrò mi fẹ́ dá lọ ṣé mo pé mi ò ní pè é pé kájọ lọ. Mhm. ẹ̀yin ẹ mọ̀ pé àṣọ ọkùnrin ẹ̀yin lẹ mọ̀ nǹkan bóyá tètè lè sọ fún dáàdì bóyá nǹkan dẹ̀ lẹ máa ní bóyá ká lọ rà as gift tẹ mọ̀ pé ó ń láìkì jù tínú wọn máa fi dùn tó pé nǹkan tá a bá sọ wọn máa gbọ́. ẹ àjọkẹ́ hmm? Dóyin bàbá yín ni òun ló bí yín ẹ tọ́jú wọn fún wa. bọ̀dọ̀ mi ẹ ń lọ ni bọ̀dọ̀ mi kí ṣé báyìí mo máa balẹ̀ nílé. ẹ pẹ̀lẹ́ dáàdì báwo ló ṣe wá ṣe é báyìí. níbo lẹ̀gbọ́n mi náà wá lọ báyìí. àǹtí mi bí dáàdì ṣe ń ṣe yìí ẹ̀rù ń bà mí ò bóyá ká gbé wọn lọ sí hospital. ẹ̀gbọ́n mi wá wo dáàdì o ẹ wo bóyá ń ṣe kò yé mi o. dáàdì oh, ẹ wo bó ṣe ń gbọ̀n. dáàdì ah. kí ló ṣẹlẹ̀ báyìí. Ah, kí ló ṣe wọn. kò yé mi o. bó ṣe ń ṣe lélẹ́yìí eh? o. ẹ jẹ́ ká máa gbé wọn lọ hospital. hospital yẹn ká máa gbé wọn lọ. ó yá ó yá ó yá wá gbé wọn gbé ó yá. ṣe bí mọ́tò ti wà sálẹ̀. ẹ jẹ́ ká máa lọ dáadáa. ẹ jóná kí la aago sọ náà. aago báwo ó ṣe kún. Ah! ẹ bá wọn aago sẹ. dáàdi eight thirty la wà yìí. Ah, ẹ ti ti géètì géètì bá wo ṣe bẹ́ẹ̀ mi mo ti géètì má dẹ̀ lọ sí padà. ìwà lọ́wọ́ bọ̀dá mi a máa ṣí. ẹ gbọ́dọ̀ sí. kí ló dé. ẹ tó bẹ́ẹ̀ dáàdi kí ló ṣẹlẹ̀ báyìí ara yín ò yá ní ká gbé yín lọ sí hospital yín sọ̀rọ̀ gate kí ló kọ̀rọ̀ gate pẹ̀lú ilé báyìí. Ah, kò lè yé yín. Ah, ah ẹ má sì géètì o. Doyin ṣé òun yí dáàdi mi. dáàdi bẹ́ẹ̀ ṣe ń ṣe yín dẹ́rù bà wá. èdè ṣàánú wa mọ́ mi mà sí lè. tó bá dà ọ́ la àwọn ọmọ lọ lọ́sibítù. wọ́lọ́ abiru kí wọn kí ni mo ta ló ta ló fẹ́ ta la fẹ́ pè báyìí. dadi tẹ́ni tẹ́ni tí n bá ṣẹlẹ̀ sí yín kọ́kọ́ tó dàrọ̀ la. kò sí ọ̀sẹ̀lẹ̀. ọ̀yà ah. òye wá gbé wọn ẹgbàá ọ̀dọ́. kan kò sí ti ọ̀sẹ̀lẹ̀ mo kàn sọ pa lásán ni. ẹ̀yin sí over float lásán. èdè ṣàánú wa dáàdi. kò lè lè torí Ọlọ́run. àrùn. báwo lè ṣe wá fi hàn sí. Ah, ó ti yàtọ̀. ẹ pẹ̀lẹ́ sà. mọ́mí gan pé láìpẹ́ wọ́n ní pé báwo lára yín lára yín ti ń balẹ̀ díẹ̀díẹ̀ sọ wọ́n láwọn máa wá wò yín. ọ̀dà ẹ sí. ẹ̀gbọ́n mi náà ní pẹ́ débí. ẹ sí wọn dúpẹ́ àwọn. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn náà náà dé ẹ̀gbọ́n mi. dadi ṣé wàá ok báwo lára yín ṣé o ti ń bẹ́ta. ó yàtọ̀ mo ṣe kó lọ́dọ̀ dókítà ń sìn mm. ìyẹn ó dà pé máa discharge láìpẹ́. ọ̀dà ah, bàbá dúpẹ́ ẹ ṣe wọ̀ inú ò ní sáré o àmín ẹ ṣe mo dúpẹ́ o ẹ dákun aago tó mélòó ní ìsìn náà. láti mm, ah, wà níbi seven thirty. bóyá bíi tó eight. seven thirty àdìsá máa lọ lé máa lọ lọ ti géètì. lọ ṣe kí ni ah, dáàdi. aago mẹ́jọ ti fẹ́ lù sẹ́ẹ̀. dáàdi ṣòro géètì ní gbogbo nǹkan tó wà lẹ́tà ń sọ fún ọ̀rọ̀ báwo. ẹ jẹ́ ká tẹ́ dáàdì lọ́rùn. ṣé o ṣé géètì ló yẹ kẹ́ máa sọ ní irúpò tẹ wà yìí kí ló kàn yín pẹ̀lú géètì. ẹ jẹ́ lọ ṣe yẹn. ó ṣe àdìsá àbúrò. ẹ lọ bọ́dá mi àwọn náà ń bọ̀. ṣé tó bá ti di géètì ní ara yín máa yá. ẹ wo ẹ̀yin náà ẹ tó bá ti mọ̀ta ẹ̀ wọlé mọ́. ká máa lọ káfẹ́ yìí nìkan lẹ̀ sí bíbá. fi mi adé ẹ máa lọ ẹ mọ́jú ti géètì mọ́ o. ẹ ẹ máa lọ. dáàdì hmm? ẹ tẹ̀lé. mi ò bá wọn kọrin àbẹ́kọ́ nu ẹ bá àbẹ́kọ́ lu ẹ tẹ̀lé. Hello? Ṣé o wà ń lé? Ah, kí ló tún fẹ́ ṣẹlẹ̀? Ṣèbí láńlọ́ọ̀dì wọ́n ti ti tilẹ̀kùn ọbọ̀ ṣe máa ń tì. Iṣẹ́ àwa ń ta ń bẹ̀. Ah. Mo ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ títí o. àgọ́ fóònù mi àgọ́ fóònù mi lọ sáré. Ah, kí lẹ́yìn náà wá ń ta dídá yìí. àwọn ah, ah, ìmọ̀ pé inú ilé nìwọ eh. eh, oh, sára àfẹ́ tí wọ́n bàbá fún kí ni. wọ́n fún mi kí wọ́n ti gate wọ́n ti gate wọ́n ti gate wọ́n dé mọ̀. wọ́n dé ló kó bá mi kàn dúró sọ́dọ̀ ìyá mẹ́ta o ti fẹ́ máa bọ̀. tóji tóji sọ dáadé kí alẹ́ ni wo níyà mẹ́ta níbo ló ń lọ lálẹ́. ibi pami ni bí má sì ti fi oúnjẹ sára tán ọbẹ̀ da nǹkan jẹ́ kí n lè rọrùn sùn. ok bí aago mélòó lẹ máa dé yẹn. aago tó bá wù mí ni ìbá àdé láago mọ́kànlá kí n dé láago méjìlá ta lọ́fẹ̀ẹ́ ti géètì. ọkùnrin tó wọlé wa ṣé wọn ò ti géètì mọ́ ni. láti gbà tára bàbá ò ti ya kò sẹ́ni tó ti géètì mọ́ sísí ni mẹ́lẹ̀. kí kí ni èsì yẹn. ẹ̀yin dẹ́ mọ̀ pé wọ́n ti géètì mo dẹ̀ jókòó ń bí látẹ̀ kan. bí yóò ṣe kàn fẹ́yìn ajá tó wọ bí téèyàn wà ẹ ọ̀rẹ́ wo ni kí n máa ṣe. Ah, ah. bàbá lọ dá nǹkan jẹ́ ní mímbọ̀. bá mi ra àgbo kan bọ̀dọ̀ ọ̀dà kù tó bá tutù. ẹ ah, bàbá rẹ̀ ó fà rẹ̀ fọ́tí rẹ̀ kúrò kó tẹ̀lé wọn. orúkọ ìtumọ̀ yín lèmi wò ó bẹ́ẹ̀ bá tó mú kinní sẹ́lẹ̀ yìí. Ah, olùsí ọmọ dáró arúgbó ló wá wá wá ah, ah, opportunity rẹ̀ yín jọ láti jókòó ń ta báyìí kan yìí. èmi àti yín jókòó kan rí ni. ara ń gbà ohun gbogbo àǹfààní owó lé dáhùn dáhùn ráyè lò ta lára alẹ́ àlò ló. ẹ̀wẹ̀ mi ò fẹ́ wàhálà. ọ̀rọ̀ ẹ̀rọ yóò dáa rárá ká lọ bàbá onílé lè sọ di wàhálà báyìí. o gbọ́dọ̀ ń tọ́ sọ nǹkan bẹ́ẹ̀ mi o yọ̀gò lójú kọ́ má pé kó mo ṣe nà ọ́ bá wá sí o n ò fẹ́ gírí ní o àbọ̀nlé wọn wọn lọ wò tó ń ṣe bẹ́ẹ̀ dè ni. àbí ah, ah, egbò para wọn ò yá kí ló dé kí ló dé sọ jẹnu. ẹni mo fi ní ọyọgò lójú ní òun o ah! ìgbà ọmọ pé kí ni. kò sí tó lè fẹ̀rù ṣe láyé rẹ. ọ̀dà mo ti gbọ́. àti pé wọ́n bí ọmọ ni o ẹ̀mí mi ò bọ́ ọ táyò mọ́. ẹ̀gbọ́n tí a lè ṣe lè ṣáàló tí wọ́n ti kú wọn ò ní pẹ́ kú. wọ́n ní a fẹ́ discharge láàárọ̀ tẹ́lẹ̀ wọ́n ní kan tún dúró another four days. Ah! Ah! Ah! kí ló lè tún báyìí wọ lọ. orí dọ́tọ̀ nburu ó kó jẹ́ oṣù kan oṣù kan lọ́yọ́ jẹ́. ọlọ́run ṣeun èmi ń gbọ́ wọn àmọ́ pé mo gbọ́ ò ní fún àdúgbò four days. ara tá sọ fún un ló ti yọ sọ fún mi tipẹ́tipẹ́. ẹ̀ka ìwọ la bọ̀rọ̀ sọ fún wọn. ẹ máa gbọ́ wọ́n mọ̀ lọ́wọ́ rẹ̀ yẹn síríọ̀sì gan. ọlọ́run ẹ̀mí tó mà ṣe bẹ̀ ọlọ́mọ yóò jẹ oúnjẹ rẹ o kí ni gbogbo eléyìí ọlọ́run sì fún alálàáfíà ọ̀nà tá a gbà lọ wọ̀n ló kù báyìí. sẹ́ni tèmi tiẹ̀ wá rò bẹ́ẹ̀ ni pé ó wù mí ká yan oyè èèyàn méjì bóyá mẹ́ta nínú ilé tó ṣe pé a lọ kí wọn lọ ọ̀sìpítà ẹ mọ̀ pé gbogbo bọ́dún kàdúgbù ṣe é ṣe làwọn ọmọ wọn ń wò wá o. ẹ wo yín náà dá ṣùgbọ́n wọ́n ní àgbà yín wà lọ́jà kórí ọmọ tuntun wọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ já gbàgbà náà ni ẹ lọ wọ̀n lọ́sibítù káwọ́ sì dùn lé tí wọ́n bá fẹ́ lọ bẹ̀ jọjà lálẹ́ tọ́ra lẹ́ wọ́n máa rí aláàrẹ̀ àwọn ó sì rìnà dáadáa lálẹ́ ẹja takiri. bí ọba jẹ́ alẹ́ àlẹ́ rìnà. sẹ́fù alága lórí ni tí mo lẹ́ẹ̀ rìnà lọ́sàn-án ni mò ń ṣàlàyé ni pé alẹ́ wọ́n máa rí aláàrẹ̀. èmi ní tèmi o èmi ọlọ́tí ara mi èmi rẹ́dí àti lọ. ẹ jàjọ lọ wọn báyìí. ẹ jọ máa lọ èmi sì tẹ́wọ̀ ẹ fayọ tẹ́ǹtà ilẹ̀ ìjàjọ. ṣé èsì lẹ fẹ́ lọ. ẹ ẹ lọ síbísù. now kò make sense a ṣáà máa lọ síbi iṣẹ́ ẹ wo time wọn ti ṣì gé e. o time báyìí. ẹ tẹ́lẹ̀ mo bẹ́ẹ̀ ni wá o. Ah. Okay o, kò sí wàhálà ẹjọ́ tó rẹ náà ẹ má bínú ẹ má bínú ẹ ṣàmọ̀ paradádì ni ò yá. paradádì ò yẹ kó hand over key fún yín kẹ́yìn wá sílẹ̀kùn fáwa. ẹ má bínú èwo ni gan. kí o gbélé bá ṣẹ́nu táyì. táyọ̀ bá ní ṣàwárí iṣẹ́ náà ẹ sílẹ̀kùn sáré. ẹ ṣàmọ̀ bínú ẹ ṣàmọ̀ pé tára àwọn ò bá yá owó ọmọ àwọn sílẹ̀kùn. èwo ni gan náà. kí ni ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ó wà lára ẹ ṣáà jáde ẹ jáde tá a bá fẹ́ lọ. ẹyẹ má lọ ká máa lọ. ara wọn tí ò yára ẹ pé tó bá ń pa ara wọn yára wọn máa wá sí géètì lápàárọ̀ ẹ dẹ̀ ń pariwo aṣáà ní kẹ́ má bínú àbẹ́ ò wá ni lọ́dẹ̀ má bínú jàre. ìrọ̀rùn lèmi ń bá wọn ìrọ̀rùn burúkú ètò orí kankan rẹ bí ẹrù olè ti ń pé ebi jíjíjíjí ọ́fíìsì kan ni ti ń bọ́ ọ́fíìsì kan ìtọ́ ọ́fíìsì kejì bọ́ ọ́fíìsì kejì bí ẹni parí orí ni ẹ ń papẹ̀ lórí burúkú. wọ́n tẹ̀ ń pariwo wọ́n ṣàwọn para dáàdì ni òòyà ẹ́ wọ́n tẹ̀ ń pariwo. ṣáwọn tọ́jú bàbá wọn wọ́n tó kú olé ni ẹlòmíì ò tọ́jú ìyá rẹ̀ èpè ló sí ẹlòmíì délé yìí olórí burúkú ni wọ́n sàṣì padà fún wa ọlọ́run fún bàbá lálàáfíà bẹ́ẹ̀ bá rí pé ń lé o ẹ mọ́ fún alágbóni kẹgbẹ́ lọ síbí tú o àṣàlàyé o ọlọ́run ló ṣàtẹ̀lé e fún wa ẹgbẹ́ ọlọ́sibítù o ẹ má fọkàn balẹ̀ lórí ogún o ẹ tọ́jú wọn o. dádì ò tí ì jìnnà gbogbo ariwo tá a máa ń bá dádì dádì dádì dádì dádì dádì dádì ẹ gbọ́ mi yìí ìyá mi àwọn kò sì ṣe dáadé ẹ wá wo ẹgbẹ́ mi ẹ máa bọ̀ ẹ máa bọ̀ bí sẹ́. dadi ah, dadi ẹ máa bọ̀. yé mo dáná dadi yé dadi dadi dadi dadi yé dadi ah, àti mi ni mo ṣe bá wọn lélẹ̀ yìí. olórí olórí kí ló ṣe ah. dadi àti mi irú ẹ pẹ́ mọ́ mi kí ló ṣe dadi ẹ jẹ́ pé mọ́ mi lọ́dún tó kí ló ṣe dadi. yé yé yé. ta àbúrò àjọkẹ́ ńkọ́ mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn náà mo fẹ́ kó ṣojú wọ̀ ni mọ́mì ọkọ mi ẹ pẹ́ fún wa o dádì ṣe àwọn àlàyé kan fún mi nígbà ayé wọn gbogbo ọ̀rọ̀ yẹn náà ó ṣojú àwọn àbúrò mi. Adisa. Sir kò sí nǹkan mìíràn tí mo fi pè wá àti àwọn àbúrò rẹ̀ Dóyin máa gbọ́ o. dáadé. Àjọkẹ́. dáadé. fẹ́ kí wọnú ọ̀fìn etí ilẹ̀ dáadáa ṣe tí mò ń sọ yìí. àwọn bàbá wa bọ̀ wọ́n ní ikú ọ̀dọ́jọ́ àrùn òdòṣù tí àgbà bá dé tẹ́ni tó ní ẹ̀mí tó háyà rẹ̀ fún abáfẹ́ gbà tó bá wà gbà tán ẹ wá nílé dáadáa níbi tí mo fi hàn ọ́ hmm. ibẹ̀ ni kẹ́ ẹ sinmi sí o ah. ẹ má ṣe hà ibẹ̀ ni kẹ́ ẹ sinmi sí èmi mọ́mọ́ tí mo gbà lérò torí pé gbogbo ilé ayé tẹ̀ ń wo àsan lórí àsan ni bíyàn kọ́lé ogún tọ́ra mọ́tò ẹgbẹ̀fà níjọ́ tíyàn bá lè ṣe hìn gbogbo ẹ̀ tán náà nù. ẹ ẹ ẹni tí ọba wa ní òní padà bá a bá ti wá a padà ń jọ kan ibi tí mo fi hàn mu ní ẹsẹ̀ mi sí tọ́tọ́ bá dalẹ̀ tí mo dàgbà tí mo dògbò ṣé ẹ wá rí géètì ilé yìí <laughs> ẹ má ju òkú mo ti wà mẹ́fà àárọ̀ ni ẹ máa ṣí mẹ́jọ alẹ́ ni ẹ máa tì kò gbọ́dọ̀ yẹ o kì í yẹ lákè kì í yẹ lóko o ní tí mo sọ yóò gbọ́dọ̀ tà sí o aago mẹ́fà àdájí ni ẹ máa sí aago mẹ́jọ alẹ́ yẹ sì máa tì ní tí mo fẹ́ rí yín fún ìbàdàn. ẹni mi dáàdi ẹ ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fẹ́mi àwọn àbúrò mi ni kẹtún ṣàlàyé fún kó lè yé wọn dáadáa. ẹ eh, dáàdi kí ló dé tó jẹ́ pé outside the gate lẹ fẹ́ ká sin yín sí tó ìṣẹ́nu compound. dáàdi bo ah, ah. space wà nínú compound náà ibi ibi abẹ́ ẹgbẹ́ gíyìn. irọ́ irọ́ ẹ̀yin kẹ́ ẹ bá ń ra lè ẹ̀yin kọ́ ẹ bá ń kọ́lé èmi ò sọ pé kò sí space sẹ́mi tí mo sọ àgbàlá mi jáàmú jáàmú ìmọ̀ gbé space mẹ́mẹ́ ibi mo fẹ́ mo sọ fẹ́ gbà yín o. lóòótọ́ ẹni pa yín sí. àmín agbára ọlọ́run ẹ̀ ní kú ẹ̀mí yín á gùn lágbára ọlọ́run. àdìsá. Mm, dadi. mo kọ́kọ́ lọ ti géètì aago mẹ́jọ ti fẹ́ lù. bẹ́ẹ̀ni. má lọ sáré. Ah. kò lè yé yín kò lè yé yín rárá ah. kò lè yé yín kò lè yé yín nígbà mi bẹ láyé ní bá débi ìlago mẹ́jọ ọkọ̀ ṣàjọjú kan ẹnu géètì wọn ó sùn. ẹni jẹ́ kó wọlé. lẹ́bù. ó ṣe nìyẹn. òótọ́ lẹ sọ kò sí rọ́ńbẹ́ àmọ́ gbogbo tó máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé tóun bá ti kú o ìta gbangba ló ń fẹ́ kán sí òun sí o tún ṣe nu compound o hmm. ǹjẹ́ kí nìdí ó ní kí la mú wá sáyé kò sí kí la fẹ́ mú lọ kò sí bó ń ṣe wá ló ń ṣe fẹ́ padà mo dẹ̀ ti jàjàjàjà kó ẹ dẹ̀ mọ orú èèyàn tí bàbá yín jẹ́ pé agídí inú ẹ̀ ojú tèṣù lọ ó mú iṣẹ́ ọ̀rá ń bò mọ́ mi tẹ́ ẹ̀ bá ní sọ pé ọ̀rọ̀ ọmọ kékeré wà nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àwọn ẹbí díẹ̀díẹ̀ náà wà lọ́wọ́ tìyín náà because èmi ò bá rò pé ìgbà tí dádì wà láyé ló yẹ kẹ́ ẹ máa bá wọn sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìyàwó wọn pé ah, ọkọ mi o jẹ́ ká ṣe lè báyìí o jẹ́ ká ṣe lè báyìí o sódà ọ̀rọ̀ à ń ti géètì à ń ṣí géètì gbogbo ilé ò ní sí bẹ́ẹ̀ kó ní di gbogbo wàhálà tó ń di sínú ilé yìí. ṣé bàbá yín máa ń gbọ́rọ̀ ni ṣe bẹ́ẹ̀ mọ́rù bàbá tẹ́ ẹ ní kò sí tí mi ò ń bá a sọ ó máa dà ságídí mọ́ mi lọ́wọ́ ni ó máa dàrú mọ́ mi lọ́wọ́ ni ṣé bí mo jáde lọ́wọ́ tilẹ̀kùn mọ́ mi tó ní mi ò ní wọlé tó ti géètì òun ló sọ mí dẹni tí ò gbọ́nù lè máa fìgbà tó tó kú ìbáyìí ṣe bẹ́ẹ̀ ni lẹ́wà pè mí kó ti kú. Ah, mú mi ẹ̀gán sọ pọ́n la gidi ni ẹ̀yin náà ó yẹ kẹ́ ẹ lo ète obìnrin ṣé báwo obìnrin létè tẹ́ bá lo ète obìnrin fún dádì ah, ó yẹ kí dádì change gbogbo táìmù tó àjọ wà lórí bẹ́ẹ̀dì gbogbo ìgbà bá nídìí ìgbà yẹn ló yẹ kẹ́ ti ẹ́ńtà wọn náà ẹ̀yin náà ò try rárá. ète obìnrin tí mo fẹ́ mú kọ́kọ́rọ́ tó lọ́ mi lọ́wọ́ sẹ́yìn tó lè wọ́n á gé mi jẹ pé tí ìyá tèmi tó já náà ń bá wà sínú ilé tó bá dé káàdì. ẹ ìyá mi. ọkọ mi. ọmọ ẹlẹ́rìn. ọlọ́run á máa bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀. àmín àmín. o ò ní tẹ́ni tìka. àmín ìyá mi. bẹ́ẹ̀ ló ní fàìsàn ló gbà. àmín àtẹ̀yìn náà. ikú òjijì ò ní pa ẹ́. àmín àmín àmín. mo ní àmọ̀ràn kan tí mo rò pé ó yẹ ká jọ sọ láàrin ara wa àmọ̀ràn yẹn dẹ̀ ni wípé mo ti rú gbogbo ilé ayé mo rí pé kò já mọ́ nǹkan òfin ká máa ti géètì ilé láago mẹ́jọ àti ká máa ṣí láago mẹ́fà yẹn mo fẹ́ ká yí padà kò sóhun tí ò kì í yí padà àwọn tó ń ṣòfin gan àwọn tó ní èrè sàtàn máa ń yí kúrò ńgbà mí ṣe pé bàbá yín ló gbófin yẹn wá èmi rò wípé omi tójú làdé báyìí ó yẹ ká ti yọ kúrò nínú ìrìn àjò wa. ẹ ṣe gan mami ẹ dàgbà àmì àṣẹ ẹ dógbò àmì àti wọn ẹ ní fojọlọjọlọ àmì ẹ wà ní fojú sunkún wa àmì ẹ ṣe rí bíi ọ̀nà tẹ́ lọ yẹn mm. ah. ẹ má lọ bẹ̀ ó yẹ kẹ́ lè mọ ọkọ tẹ́ ni ní bàbá wa ó ti ní àwọn òfin kan tí wọ́n ṣe even àwọn àbúrò mi méjèèjì wọ́n mọ̀ nípa ọ̀rẹ́ wọ́n jókòó yé mi pé báwọn ṣe fílẹ̀ ká ṣe báwọn lò mo fọ́ ọlọ́run bá bẹ̀ yẹn ẹ má jẹ́ ká lọ sílé àbẹ̀ yẹn ẹ jẹ́ ká fílẹ̀ fún wọn ká fílẹ̀ bẹ́ẹ̀ irú nǹkan wo ló ti wà nínú pé kéèyàn náà máa ń lóru èrò tètè jí èrò tètè gbé tèrò là ń wí tèrò. bẹ́ẹ̀ ni àti wípé òru ò mẹ́ni ọ̀wọ̀ àmọ́ mo kàn túrò náà ni wípé òfin tó jẹ́ pé gbogbo wa pátápátá ló mú ó ń báwọ̀ gan wí ó báwọn àbúrò ẹ̀ wí ó bẹ́ẹ̀ mi tí mo jẹ́ ìyá yín wí la ṣe rò pé bóyá ká yí padà díẹ̀ ká tiẹ̀ sún sókè di bí aago mẹ́wàá. màá ní alẹ́ yí padà ẹ jẹ́ ká filẹ̀ lẹ́yìn. mo ti gbọ́. ẹ jẹ́ ká filẹ̀ mo fọlọ́wọ́n bá bẹ̀ mo ti gbọ́. ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀. mo ti gbọ́. ẹ ṣe gan sí ọkọ mi. ẹ má rí bí àfojúdi o. rárá. ṣé kò bí inú. rárá. ẹ ń mú kí gbogbo wa káàbọ̀ sí ìpàdé yìí. o. ẹ ṣe àdúpẹ́ àní firú ẹ̀ gbà ẹ bọ́lọ́jọ́ bá tó náà onúkúlùkù wa lọ ni ọlọ́run á bá wa tẹ́ bàbá wa sáfẹ́fẹ́ rẹ̀ ó dá mi lójú pé gbogbo ala mọ arákùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. àmọ́ ah, ah, ah. àròlénu. bẹ́ẹ̀ni ajé nípa lórúkọ ẹ̀ ọmọ bàbá ni àwọn ọmọbìnrin méjì ni Dóyin Àjọkẹ́ ni. mo mọ̀ wọn. ẹ mò ń sọ fún wọn ni. a ah, ìpàdé tá a pè yín sí yìí kò ń ṣe nǹkan tó yẹ kó gbà á lásìkò rárá wọ́n ní ìlú tí ò bá sófin ẹ̀ṣẹ̀ ò kì í sí ń báyìí ni mo sì máa ṣe nǹkan mi kò yí padà rí o ẹ rí i pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta ńlẹ̀ yìí tí bàbá ti lọ géètì wa ṣíṣí ilẹ̀ ló ń wà gbára gòdò tó ń ṣe nǹkan tó wù ú tẹ́ ń wọlé ńgbà tó wù yín tá a sì ń jáde ńgbà tó wù wá tá à ń pọn mi yàlà yòlò. inú mi dùn láti sọ fún yín wípé àwọn ọmọ bàbá àtèmi tí mo jẹ́ ìyàwó àti panupọ̀ àti fìmọ̀ ṣọ̀kan n tó lè jẹ́ kí bàbá wa sùn dáadáa lọ́rùn tí wọ́n wà ní ká padà sí òfin wọn òfin náà ni ká máa ṣí géètì lé láago mẹ́fà àdájí ká sì máa tì láago mẹ́jọ alẹ́ bá a ṣe ń ṣe láti ilẹ̀. kò jù bẹ́ẹ̀ lọ láfikún pẹ̀lú tí ìyá wa sọ. So mo fi àsìkò yìí sọ pé gbogbo ohun tí wọ́n sọ yẹn bó ṣe máa rí nìyẹn láti òní sọ́la lọ a máa ma ti ilẹ̀kùn yẹn ní aago mẹ́jọ a dẹ̀ máa ṣe padà ní aago mẹ́fà. Hmm. observation òfin tí bàbá observation mo ń gbọ́ yín. ẹ àròlé èmi ò bá rọ̀ yín pé ngbà bàbá ti kú ẹjọ́ òfin ó kú pẹ̀lú wọn. Ah, bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ rí i pé láti gbà bàbá ti kú báyìí ẹ ti ṣe báyìí inú àwọn èèyàn ń dùn bí gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ àbínú yóò dùn. inú wa dùn bàjẹ́ ẹ ìbẹ̀ dáko ẹnìkan fún yín ní akadé ẹ̀ sọ pé ah ikú gan-an wàhálà rẹ̀ pọ̀ pé ó ṣe slow motion tó pa bàbá pé kì bá ti pa bàbá ti pẹ́ tó ń gbà wọn rẹ̀ àní ẹjẹ́ ni wọ́n á sọ kíníkà mú ẹjẹ́ ń gbé yín débẹ̀ o ó lè jẹ́ pé ara òfin yẹn wà láńtọ́ pa bàbá àní irú ọ̀rọ̀ rẹ̀ wá tó ń dáhẹ̀ sí bàbá lè wá mi tó ti ṣe kéèsì lọ́rùn báyìí tí ò tí ì lọ́yà tí ó dòó fún wa á rí màdìkù wọn lè má ti wọlé lórí ọ̀rọ̀ kéèsì olófin dé yìí náà torí pé sẹ́wọ̀n pé ọlọ́run ọlọ́run ló ní gbogbo nǹkan bọ̀tọ̀ owó tí bàbá yín fi mu ẹ rí i pé wọ́n wọlé ayé ń bá wọ́n ti ẹ̀ ń pé wọ́n á kú mọ́kọ́ bàbá ẹ̀ gbọ́dọ̀ ní ẹ̀mí inú kọ́ńbọ́ọ̀dù pé pẹ̀lú lé ayé èmi wá fẹ́ rọ̀ yín ẹ mọ́ bàbá ní bàbá gbígbé bàbá bí ibẹ̀ lómi ò tiẹ̀ lọ sọ́ọ̀sì ibi yóò bá gbọ́ lẹ́nu ọmọ rẹ̀ tí wọ́n bá lọ bọ́ mẹ́rin sùkúl pé bí ó ti wà ní àtètè kọ́ ṣe ní ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ́ kan. àmín. ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́. bàbá àlá ẹ sọ̀rọ̀. ẹ jẹ́ kí mi sọ kinní kan ṣe lẹ́nu bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sí ọ̀sẹ̀ kan sí ìsìn tí wọ́n àtìlẹ̀kùn mọ́ a rí oríṣiríṣi nǹkan o a máa sì rí olúkálukú èmi ò mọ̀ pé ológogogo pọ́nbélé ni tún yí àwa yọ bì sára wọlé mu ni ní tó jí. wọ́n orí ẹ̀ ò ní burú tiẹ̀ olópolo màgbékalẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kankan orí èyàn kan rí lẹ́gẹ̀jì bí òṣùpá ọjọ́ kẹrìnlá kó ló pọlọ. ẹ náà lè jẹ ìyàwó lé wọn rí dàdó lórí omi wọn yọ̀dọ̀ ọmọ fún yín wọn yọ̀dọ̀ àtẹ̀gẹ̀gẹ̀rẹ̀ kó tó fi fó èbó náà rèé àti dani àti david ọ̀kẹ́kẹ́. ló bẹ́ pé àbá láàánú lójú ó yẹ ká owó mi mo sì lówó ọdún kan tó sùn mẹ́ta lẹ̀. ọdún mẹ́rin ló lọ sẹ́ ọdún mẹ́rin ló lọ sẹ́. ó jẹ́ fẹsọ̀ já ayé ayé tẹ̀mẹ́fà ó jẹ́ fẹsọ̀ já ayé dá sẹ́nìkan. Ayé. Ayé. Ayé. Ayé. Ó jẹ́ fẹ́ sọ̀jà ayé ayé tí ò dá sẹ́nìkan. Lafia láfíà jí òkè kòtò láfíà jí. ẹ dákun ọmọ mi ẹlẹ́rẹ̀ mọ́ ń lọ. ẹlẹ́rẹ̀ lálẹ́ ilẹ̀ ti ṣú bàbá Elere ò lọ sí ẹlẹ́rẹ̀. kí ló dé. ẹlẹ́rẹ̀ jìnnà ẹ ó jìnnà bọ̀mí agbẹ́yìn dé láfíà jí lọ́kẹ̀jẹ̀ máa gbẹ́ ẹlẹ́rẹ̀ straight. bẹ́ẹ̀ ló jìnnà tó rán ni. ẹlẹ́rẹ̀ jìnnà o ẹlẹ́rẹ̀ jìnnà o. ọ̀dà èrò wa ni láfíà jọ̀hún. ẹ mú wọn bè wá ẹ mú wọn bè wá. kí ni jẹ bẹ́ẹ̀ one thousand ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún kan eh, ẹgbẹ̀rún kan lọ sọ ọ̀dà. láfíàjì òkè kòtò láfíàjì láfíàjì too much chance láfíàjì láfíàjì too much chance. nílé bàbá tá kù tà mọ́ ìhà yín náà ni yọ yìí ọ kò ní yẹ lẹ. ẹ̀lẹ́ lé o àgọ́ onílé o ṣùkọ́ àṣeyàn àárín ni. bá wọ́n ti ti gate ah, wo aago ìtàn mi ṣá. dákun kí ni ìtumọ̀ gbọ́dọ̀ sọ kó yé mi. bàbá ṣẹ̀rí inú ilé ìgangangangan ni mò ń gbé tí aago mẹ́jọ alẹ́ bá ti lù wọ́n máa ti gate kò séèyàn tó lè wọlé kò dẹ̀ sẹ́nibọ̀dì tó lè jáde. wá dákun múlíkà mò ń béèrè. múlíkà bẹ́ẹ̀ni nínú ilé. bẹ́ẹ̀ni ọ̀sán báyìí ọ̀n aláwọ̀ pupa. Ah, ah, àbáǹtì mk lẹ́ ń sọ. ìmọ̀ ń pẹ́ o tí ń ké ni eh, ṣé ti pè wọ́n àbí ṣé ti pè yín. ìyọ̀dà fún ọ ìgbà tí mo mọ̀ pé ó sì júwe àyìn fún mi ìgbà máa débẹ̀ àwọn mọ́tò tí mọ́tò bọ̀rọ̀bọ̀rọ̀ gan pẹ̀ nǹkan sùlù àbí nǹkan ẹ eh. lọ́mọ tó jẹ́ ìṣẹ̀dẹ̀ bí ní ìsìn. Ah. Eh, ẹ ẹ bàbá ṣe ti wá rí nsìn wọn ti ti gate kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wọlé. dákun Ṣakí mo ti wá àyìn. Ṣakí alẹ́ mi gan tí mò ń gbénu lé mi ò lè wọlé ẹ̀yin tẹ wá kí ló kàn tèmi pẹ̀lú Ṣakí. Ah. bẹ́ẹ̀ mi gan ṣe wà mo wá padà síbi tí mo ti ń bọ̀. Ah, kí ètò máa yàn wá saki mọ̀mọ́ ti wá. kí ló wá kan tèmi pẹ̀lú saki ibi tó bá wìkẹ́ ti wá ah. ẹ jẹ́ ètè padà. ẹ ló ẹ dàkú. láìdé wò ó ká. wọ́n ti tilẹ̀kùn tiẹ̀ o. ẹ̀lọ́ Móníkà ẹ̀lọ́ sọ̀n gbọ́ mi takùn kí ló ṣe kíni rẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ látàárọ̀ tí mo pè tí ò lọ ẹ̀yin mo ti wà wájú tàyín látàárọ̀ bẹ́ẹ̀ ni kí ni ìtumọ̀ yín ọ̀dà ọ̀dà mo ti gbọ́ ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ ah ah ẹ ló àjọkẹ́ mi gbọ́ mi ìgbó ẹ dáadáa sẹ́ẹ̀ ah, ó dẹ̀ rò pé yẹn lè ṣẹlẹ̀ mo lè ka bàbẹ́ ẹ̀hẹ́n kí nìyẹn ṣe wá kàn mí wọ́n wà lẹ́nu géètì mo ń gbọ́ ẹ mo ń gbọ́ ẹ àyẹn ah, ò possible wọ́n á ṣí géètì ẹ̀ ṣé múlíkà gan ò mọ kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nulẹ̀ kò mọ òfin nulẹ̀ ṣóṣẹ́ ń gbé ṣóṣẹ́ mi gbọ́ ó dàgbà ara tiẹ̀ kan ò yá wọ́n gan dẹ̀ mọ̀ pé irú nǹkan báyẹn possible láti ṣe kò possible èmi tẹ̀ ti ń sún ọ̀rẹ́dì náà kọ́ ẹ̀ gan ló jí mi nísìnyí. ẹ sọ fún mújìká kó wá bí ó máa bẹ sọ láàárọ̀ là má pé fóònù yìí mọ̀ ẹ̀wọ̀n náà pa fóònù yìí láìpẹ́ mi ò lè ṣí géètì etí ń dùn ẹni tó dàpá rẹ ò nǹkan ń ṣe ẹ́ máa rí ẹ láàárọ̀ là àjọkẹ́ máa rí ẹ láàárọ̀ là lágo ni ẹ. lágbára yín fà o. ẹ̀lọ́ Móníkà. ẹ̀lọ́ bàbá mi. ẹ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́ mọ̀ ń gbọ́. ẹ wo mo ti lọ wá bí mo ṣe máa lọ bí ọmọ onílé kò dá mi lóhùn kò fún mi ní kọ́kọ́rọ́. níbẹ̀ ah! mọ̀dọ́rọ́ yín tẹ máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ bá wá sọ́dọ̀ mi yẹn. bàbá Ràṣídì nù. ẹ jù ẹ máa lọ síbẹ̀ kẹ́ ẹ lọ sùn ẹ jù ọ. Ah! ó ilẹ̀ ti sùn. ẹ má bínú ìjò ìjò bàbá mi. Ah! ó fìyà jẹ mí ah ìjọ ìjọ ó dà sàn ó dà ó dàbọ̀ oorun ayọ̀ o. Ah. ó jẹ́ fẹsọ̀jà ayé ayé ẹsẹ̀ mẹ́fà ó jẹ́ fẹsọ̀jà ayé ayé tí ò jẹ́ fẹ́ nìkan. ta ló kún ta o ta ló kún ta o ta ló kún ta o ta ló kún ta o. tó ti bẹ́ẹ̀ ti géètì gbàmílù òǹkọ́ta ló kún ta èèyàn má sì kún ta ta ló kùn ta. ó rí. ẹ wá ṣe fẹ́ máa mú mi ṣeré ìṣẹ̀yìn. kí mo fi fún ọ sẹ́yìn mo lẹ́yìn wá ń ta. kò séyàn ń ta èèyàn tó wà ń ta dàbá yẹn tani. ká lọ. níbo ká lọ. mo léèyàn fún ta òun bá mi gbìyànjú òsì yẹn ń ta. ṣé ń mú mi ṣeré ni nísìn. mo lè. n gbọ́ bá débẹ̀ tó bá mú rí. séyàn fún ta àbẹ́yìn òkúta. ṣé wọ́n fún ta àbí wọn ò fún ta àdìsá ilé ayé ìkéré díẹ̀ sọ kínní kan fún ọ sórí ọ̀gá tí ń yọ́lẹ̀ ẹ tẹ̀ ikú ń pa gbèlè ntàsí ọ̀pọ̀lọ́ tí ń jẹrẹ ẹ̀ mọ́lẹ̀ kí n là mú wáyé kí n là mú lọ́rùn wọn náà wo bí a ti máa bá rẹ sí kò tó a fẹ́ plot éka kan mi kọ́lé two acres mi kọ́lé èrè o ọ̀rọ̀ tí ó jò tọrọ ń jẹta yọjú lójú mi kọ́kọ́rọ́ lọ́dún dáná má lẹ lẹ́sẹ̀ o o tiẹ̀ tí kùtù wọ́n ti ń rẹ ṣe sùúrù fún rẹ ṣe sùúrù fún rẹ ìgbà o tó sì o ti yọ ọmọ ṣiṣẹ́ ìjọba ọ̀run lẹ̀ o ti yẹ kí ti bàbá rẹ ọkọ lẹ́kọ̀ọ́ bàbá ti ń gbénu fẹ́ǹsì ó ti kọjá ìyá látẹ kí ni súùtì bàbá rẹ kò rí èpo súùtì ilé lásán báyìí lè orí báyìí ti orí ìsàlẹ̀ ló ti mọ sàn jọ mo tán ní okú òun bẹ́ẹ̀ ó ní rárá sílé ọ̀dọ̀ mi ni mọ́sílẹ̀ rẹ ni ó náà jọ ní ni wọ́n bá bàbá rẹ̀ du sàárè bàbá yìí tí wọ́n lè bá dulé lójú ayé ṣe ti rí nǹkan báyìí. ṣé sùúrù múra o ilé ayé kéré o ilé ayé kéré o kò sí gbogbo àràtẹ́fẹ́ dá sí mo ti rò pé ńgbà bẹ́ẹ̀ sí wọ́n ni ẹ̀ sì kàn kéré lẹ̀lẹ́ ni tí ó ti gbé fertilizer bàbá rẹ̀ kò sí téèyàn gbé ibi tí ò ní wú dáadáa kò sí nǹkan náà téèyàn gbé ibi tí ò ní wú dáadáa gàgán lọ gbé kùkùmbà obìnrin ọmọ sùúrù bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pò yí bẹ̀ nítorí bí ó ṣe ta rèébọ̀ pò ọ̀pọ̀pọ̀ ṣé o ti rí nǹkan báyìí tó o ti rí nǹkan báyìí tó mo kàn máa wú ọ ni pé ó mọ̀ pé à tẹ́ máa ń pa ayé pé ara wa wà sí wa ara àwa dáadúró ẹni wà sí wa kọ́ ọmọ wálé ayé mọ́yà ẹ̀ ń kọ́ lédà àjogún fadó nípò ọmọ kù ẹ̀ ń tẹ̀ fádà ẹ̀ ń tẹ̀ fádà wọ́n fọ ẹwọ́ gidi ṣe kíní mọ́ pa tó ẹ̀ gidi gangan rẹ̀ tí ò kú ṣé wọ́n fọ àwọ̀ rẹ̀ ṣe gbẹdú fún ẹ jẹ́ sọ̀rọ̀ ẹ̀. sọrọ ilé ayé ìkéré ilé ayé ìkéré yéé ṣe yéé ṣe yéé ṣe ààrẹ tó wà nínú ilé rẹ báyìí tọlọ́pàá bíi hundred sọ tí sójà bíi ogun sọ tí nẹ́fì sọ tí wọ́n sọ báyìí nígbà kú wọlé wọn ẹnìkan kankan wọn ò rí kú tí wọlé o ààrẹ gbọrọ báyìí kú pé ah ikú smart ju anybody lọ àdìsá ah, ẹ gbà mí ṣé n sòtọ́ ọ̀rọ̀ dáná. gbogbo aná la mọ̀ pé kò sí nǹkan tá a mú wáyé kò dẹ̀ sí nǹkan tá a máa mú lọ. observation. kí lẹ fẹ́ sọ. owó yẹn all right mi ò mú láì wáyé màá dẹ̀ mú lọ́rùn ni kò sí abẹ́ni tó lè sí lẹ́nu mi tí bá kú. ẹ jọ torí Ọlọ́run ẹ lísìn sí ní tí mo fẹ́ sọ. mo ra ẹ máa sọ ẹ máa sọ. kẹ máa ní sùúrù ṣá. ó sọ ẹgbẹ́ ni ọbẹ̀ jẹ́ express ọ̀sẹ̀ ń gbọ́ náà ẹ rándàbà tún wèrè kákàkí. ẹ bá ọmọ ní sùúrù fún wa ẹ bẹ ẹdíjà máa tẹ̀lé ra wọn kí bí ọlọ́pàá ìlú èbó. ẹ bá a bọ̀rọ̀ yín bọ̀ á níbi lọ àbí ẹ wo bọ̀dá bá a bá ṣe wàá rí ẹyin ìgbín àtìkára wọn tí ò níṣẹ́ tẹ́ pé mítìn yìí ni sá èmi níbi iṣẹ́ tí mo fi lẹ̀ o wọ́n padà gáràjì o. mẹ́tàlẹ̀ mẹ́tàlẹ̀ mẹ́tàlẹ̀ ẹ fẹ́ tẹ́ ìwà yìí ìwà yìí. láti sìn lọ ilẹ̀kùn tá à ń tì ní aago mẹ́jọ tá à ń ṣí láago mẹ́fà ó ti lópin ilẹ̀kùn yẹn ti wà ní ṣíṣí kalẹ̀ ẹ má jà kàtí ìdùnnú jù sẹ́mi pé àgbàlagbà ni gbogbo wa gbogbo wa dẹ̀ la mature mi ì ní fẹ́ kí gbogbo wa nítorí pé a ti láǹfààní pé a fẹ́ fi ilẹ̀kùn yẹn lẹ̀ ní ṣíṣí ká máa wọlé lóru ká máa wọlé ní anytime tó bá ah. wù wá. ṣàmà ní security sir. ẹ eh, ó ṣeé ṣe ìyẹn tún possible nítorí gbogbo àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ nígbà ayé dad mi ló máa padà máa ṣẹlẹ̀ nísìn. ṣé n tó ń sọ ni pé ohun tí bàbá sọ gbogbo èrò mi ni pé ìtàn sí láago mẹ́fà bóyá ká máa sọ di aago méje ni mo pè ìtàn sí láago eh, eh, mẹ́jọ ká máa sọ da ah, ọtí dá gbogbo ẹ̀rú báyìí. ó wà ní seven to seven lọ́n forí jù wọn lọ́tún sáà. àmì àmì yìí àròwé ìwẹ́ yìí so ẹ a ti mú ìpàdé wá sí a ti mú ìpàdé wá sópin. ní tó ṣe wọ́n tẹ́lẹ̀ náà ni pé ẹ̀wọ̀n ìlérí láti ká. ó jẹ́ fẹsọ̀jà ayé ayé ẹsẹ̀ mẹ́fà ó jẹ́ fẹsọ̀jà ayé ayé tí ò jẹ́ ẹsẹ̀ nìkan. die.